àhàdù kó ṣe àdéhùn àhàdù ó lè jẹ́ gọ̀rìbù ó lè jẹ́ àzíz ó sì lè jẹ́ màṣẹ́hó ìṣẹ́kú yóò wà lọ́wọ́ yẹn tí gbogbo yóò mọ̀. àhàdìsù eléyìí náà ṣé àhàdìsù gọ̀rìbù tó pé mi gọ̀rìbù láti dákẹ́ níjọ́ ní ìpè àhàdìsù nàbàrà àwọn ènìyàn jẹ́ gọ̀rìbù ni torí wípé òǹfàrọ̀dà bẹ́yẹ òǹfàrọ̀dà ọmọ wọn ò ní kẹ́ni ọ̀dọ́gbà wa kọ́sùn lọ́dọ̀ ọmọ ọ̀gá náà ìyẹn ẹbí sọ yìí ní gbàlà wo ni o lọ́lùkù wọn náà ni wọ́n ń fi ìfìrọ́ọ̀dù wọn dá gbà wọn kama bẹ̀yẹn náà kò sáà bẹ̀ kọ́. àtúwálé hadith tó tẹ̀lé náà inú tí a ìgbọ́n náà wù náà ó tó wá jẹ́ hadith Umar náà radiyallahu ta'ala anhu wa àbá. a sàlàyé sí hadith ilé ìgbà sọ́bọ̀ rí ìbùdó náà àbí ìṣòbọ̀ rí ojú kan. lẹ́yìn tí ọdẹ́gbọ̀rí mọ̀dẹ́gbọ̀rí tá a ti mọ̀ á mọ̀ ìwé ìrògàn náà ni Umar ìgbà radiyallahu anhu ìsókè kótó wà lọ́ba àbò sínú ìmọ̀ ilé sọ pé ó sojú òun á wà fún wípé àwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ń bẹ tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó fún wọn ní ṣe àti yóò lè ṣe ntí a lè àwọn olè tó bẹ́ẹ̀ nítorí wípé àwọ̀ papọ̀ kọ́ ẹ̀ ṣé òmùmù ni pé gbogbo mbàtà ló mẹ́rin káàdì lórí ọfọ àbí oṣooṣù ní fún àwọn kan bákan náà ṣé mo lè rí màláíkà gẹ́lẹ́ bí ṣe dá tí màláíkà bá sì wà sí àárín wa ní àwòrán nǹkan ní tó yàtọ̀ sí àwòrán tó yàtọ̀ àbí dáhùn tí n bá rí ǹjẹ́ ó lè dá kó yìí abúlé orin náà حديث اتكلم اتكلم اتكلم ابي اغفر لي حديثه نوصي صلاياه كيف اخذ ذلك القرآن بيومنا او اقول حديثه هي حديث عمر دي اصاب عمنا وبيه وعن عمر رجل عن وحضار ايضا بس ايضا سي وعن عمر رضي الله تعالى عنه ايضا اشهد عمر كيف اخذ ذلك الكتب عن لا يكرسي نفسه قلنا لهم بس àwọn kọ́ tí mo bàwọ̀ tí mo kọ́ lọ sí àríwá lọ́nà tó ṣe kí ni o ló sì gba ilé ìwà tí ayé dọ̀yà ṣe kí ni o tó wá dé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n hmm, mi lọ́wọ́ ṣùgbọ́n mi lọ́wọ́ ṣùgbọ́n mi lọ́wọ́ umaru rọ́dí àlùgbà hadithi wọ́n lòtò kí ló wí ó ní bẹ̀rẹ̀ lánàá láàrín jùlọ rọ̀sọ̀ ìlà rasulillah sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà ìṣesí àwọn sọ̀hábà àwọn afáàtúndàn fi hadithi yìí fàjáde àdáàbò tọ́lẹ́bà ẹ̀kọ́ tí máa ń bẹ fẹ́ fẹ́ nímọ̀láyé gbogbo abẹ́ nímọ̀láyé àwọn kan bẹ tí ó sì mọ̀rọ̀ ara tí ó tí ó ṣe àkólé kan rẹ̀ kọ́wọ́ rẹ̀ ó lè bá a tẹ̀ ìmọ̀ ẹ̀ umaru ni bẹ́ẹ̀ ni máa láti dúró sí lọ sọ́là báyìí náà ni a ti wà tí gbogbo wa tá a kó jọ fẹ́rẹ́ àti sọ́lọ̀ wà lọ́sàn ọ̀dọ́ta ni wọ́n ọ̀dọ́ mi sọ́lọ̀ wà lọ́sàn náà ìní àkójọ sí kí làwọn sàhábà kojú àmì sáwọn sí ìṣe ń kojú ọ síbẹ̀ sí náà ní pé ẹ̀kọ́ kìíní àbí kìíní àti bẹ̀kọ́ làálẹ̀ bí a bá bá dẹ̀wọ̀n sọ̀rọ̀ bí a kú yọ sọ̀kalẹ̀ wà bá tí ó lè kọ̀ fún wa bí àwọn nǹkan bẹ tí a ti ẹ̀rọ ìlú ń béèrè táwọn ọ̀bì àmì sọ̀rọ̀ tí a ń bẹ̀rẹ̀ fún arẹ́fẹ́ sáwọn sọ̀rọ̀ àjọkùnà àtàgbàdìkà. إذ طلع علينا الرجل kápọ́kọ̀ bí bẹ́ẹ̀ ní wọn ti sọ̀rọ̀ sọ́lá alẹ́ ní bẹ́ẹ̀ pé àwọn sọ̀hálà ní ìfẹ́ fànàbí ilé ìgbàkan sọ́lá wà sọ́lá wàsálà mọ́ wọn àwọn àfáà lè já dó díẹ̀ fa ìlà orí ilé títọ́ lẹ́nu oṣù ni pé kọ́mọ lázámà àfáà ní gbogbo ìkẹ́lá àwọn sábà sọ pé láàzìmù ulama àkùn láàzìmù ulama àkùn láàzìmù ulama àkùn mùláàzàmù sọ̀rọ̀ jẹ̀dẹ̀ لذله لازم علماءكم èyí akẹ́kọ̀ọ́ mà ẹ máa dún ní máàkì wà pẹ̀lú àwọn olùkọ́ yín ẹ má fi àwọn àfáà yín lẹ́sẹ̀ dúkà ẹ má jẹ́ kẹ́mi yóò kúrò ara wọn dìbò pé wàhálà yẹn wà kó ẹ má jìnà sí wọn láàzìm علماءكم ẹ dún ẹ máa dún ní má àwọn àfáà yín o mọ láàzìm tọ́rọ́bì lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ máa dún ní dùn ní má tí ọkùnrin oge èèyàn bí ṣe máa ń tẹ̀lé káàkiri yẹn ẹ̀yin náà ẹ̀dún nípa àwọn àfáà nígbà wọn kẹ́ ẹ̀ dàbí òfin wọn tó jẹ́ pé ẹ̀ lè fẹ́ yà wọ́n sílùú kan nítorí pé tẹ́ ẹ bá ń súnmọ́ àfáà nígbà wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ẹjọ́ lọ ẹjọ́ ń bọ̀ bóyá lásìkò yẹn ni o yóò ó ti jáde ó ti mú ní tiẹ̀ nìyẹn tí yìnbọn máa ń láyé máa wọ òlà náà dúdú pé wà lọ́rùn kí lọ́rùn kàtà yóò kó àwọn sálà ẹ̀ rí pé tí wọ́n sọ pé àfa àrí o ó kí ó yádọ́ àfa àmẹ́wà yàtọ̀ sílẹ̀ ní àwọn tó ti lọ tó kí àwọn tó ti lọ kò sí gbọ́ wọn kí ló pé lẹ́gbẹ̀lẹ́kẹ́ lọ́dọ̀ tó lọ kí ọ̀rọ̀ yà ni o ṣùgbọ́n wọ́n máa ń mú káàkiri ẹni bí wọn pàdé kò mọ́ nínú wíná gbogbo ṣe kó níláwà gbọ́dọ̀ má ṣọ́ọ̀ṣì lọ. ṣé mo wá mú káàkiri ṣùgbọ́n kò sí wọ́n wà ní ẹnìkan ní àwọn àfa tí wọ́n là zánà tí wọ́n ń sọ pé tó bá ń kọta àríkù àyà tó wọn wọ́n wà sọ pé ìgbà mú kílẹ̀ gbẹ́nà wọn ní àfa mẹ́wàá ṣùgbọ́n náà fẹ́ẹ́ wá yìí wọ́n lá zánà lágbájá lágbájá báyìí jù kódà ọ̀nà àwọn ọ̀dọ́ rẹ̀ nà zọ́nìkù nípẹ̀lẹ́ mẹ́wàá ló dà lẹ́wọ̀ ọ̀dọ̀ ṣe é kò kàn. ìlú ọyọ kwan sọ ọdún mẹwàá lutu kọpọlọpọ ọhọrọ ọba ọba tó sọlọ wọn sọ̀rọ̀ sọmọlẹ àwọn afa ṣẹkùn ló báyìí wọn ní afa tẹgbọn wọn lé azáwọn rẹ pọ akẹrẹ ṣẹkùn lọ sẹmẹ yìí bẹ́ẹ̀ ṣe pàdán gbogbo àwọn afa kọkàn ìní wọn wọn mú kẹrẹ yìí náà o kẹrẹ yìí náà ṣùgbọ́n ní ìṣẹkùn lọ sẹmẹ yìí wọn ṣùgbọ́n tó ti fẹ́ wọ́n ní wọ́n ah, ní pé á bàbá láàzá màdàmú ìdára yẹn kó lè ṣe lọ́dọ̀ rẹ̀ kó tó gbọ́dún tó lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ nìyẹn báwọn sábà ṣe máa ń sá lónìí wọ́n máa ń láàzá wọn sábà ti wò báyẹn ó fi jẹ́ pé àwọn tí wọ́n ní láàzá rẹ̀ bí jù àwọn náà ní orí ni wọ́n pọ̀ jù lọ ń mọ̀ wá ẹ̀jẹ̀ mú àpẹjù ìléjì pé nítòsí bí àwọn sàhábà tí wọ́n ní láàzá wọn sọ lágẹ́ àwọn òun náà ní afọwọ́ àbúrò rẹ̀ ọjọ́ wọn fẹ́ràn wọn àbúrò lọ ó lágbára ìsìlámù pọ̀ àbúrò sì ní gba ìsìlámù nínú àwọn tó gba ìsìlámù lọ́wọ́ ẹ̀yìn asìlámù ní ó ń ku ọdún tí ò rí bíi mẹ́ta ọ̀dáwọn tí ten years láti ti bọ́ sínú ní gbogbo àwọn abẹ́kọ̀ọ́ tẹ́kùtù wájú pé ta tún ìlànà sọjọ́ pé ẹ̀fẹ́ ìdíjáde ọlọ́run ti kíni o ìní ìní kíni o ìdàbúrà lòdì ọ̀pọ̀lọpọ̀ káńtà ti sọ káàdì bóyá tòde ìgbà tó wọ́n rà yìí náà wàhálà àbúgbò wà á ti di ọgbọ̀n kan náà wọ́n bá kí ọ̀dọ̀ ìjìnlẹ̀ wọn bá dùn ṣùgbọ́n tó lè ti bẹ́ẹ̀ jẹ̀má ta ni rèwáyà rẹ̀ pọ̀ jùlọ àwọn àbúrò kò sì sórí lè ju nǹkan òun náà nípa tó gbówó aláfọ ọmọdé náà táwọn èèyàn pàgbà rẹ àgbóra ansala ansala gbùngbàrà ìrọ̀lá ní ọmọdé àti gbogbo ẹ̀ ló padà wá ń sọ fún wọn wípé àwọn ìmọ̀ ìṣọ̀kan kàkàkiri mọ̀dé náà ìpè gbogbo ti bá rí ní mọ̀ máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ wọ̀lọ́ọ̀rù ni mọ́ọ̀rì kò sí wàhálà ọlọ́run ni ọba tí ó sì dájọ́ ń jáde kẹ́mọ́ ṣùgbọ́n kó tẹ̀lé wà kẹ́mọ́ ni ní sọ̀tẹ́ ẹ̀mọ̀ ń pa àmì fún ọwọ́ abẹ́rẹ́ ọ̀tọ̀nìbọ̀ tí ó fara tó fi rí oríire tó ṣe lọ́dọ̀ àbámsálàmù àdìsọ́lá ti tẹ́wọ́ nígbà àti mọ̀tìmọ̀ gbogbo onílẹ̀ kọ́ yọjà tẹ̀lé bísíǹsì lọ ẹsẹ̀ dára rọ tó dára rẹ èmi ń padà sí èmi jáde kí wọ́n ta àmì sàbùmọ́ ń tẹ̀lé káàkiri sọ̀rọ̀ tó dára sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tó fi wá di wípé bí mo ṣe ń bá mi yé kí mi yẹn bí bá ń bẹnu lé ń bẹnu náà rẹ tó bá ti bá ìnáà ìlú àwọn ọ̀rọ̀ tá a ti fẹ́ gbọ́ sọ yìí ọmọ wa kéde báyìí báyìí bá ti gbọ́ sọ̀rọ̀ náà rè pé tá a bá rí nínú àwọn àṣàbù sọ́lá nínú ìkéyìí nínú àwọn sàhábà rẹ̀ ti bá ń bẹ̀ mí máa sọ fún pé èèyàn bá wù pé ọ̀rọ̀ tá a bá ti ń sọ fún wà lónìí kí wọn náà máa sọ sókè kó ń sọ ẹgbẹ́ súnmọ́ kó ń tẹ̀ ìṣẹ́rù kó ń tẹ̀ ọ̀tẹ̀ aṣọ rẹ̀ lẹ̀ kó mú etí aṣọ rẹ̀ kó tẹ̀lé pé fẹ́ fi aṣọ gbà rẹ̀ tọba ti ń wáyé tọba ti tọba ti ń sọ tába sọ kọ́kọ́ ọ̀rọ̀ náà sọ títí títí tába ti parí ìgbàlẹ́ bọ́ bẹ́ẹ̀ ó ń ti ọ̀dà wíyà kó da aṣọ náà gbé ara rẹ̀ padà ìtàfẹ́ ìtàfẹ́ bọ́ sọ àbúrò rẹ̀ àti àti sàmù gbọ́dọ̀ sọ wá pàṣẹ ọ̀dún ìwọ ní pàṣẹ láti ìgbé náà mo wá wo ọ̀tún pé alábí ẹ̀rẹ́ wọn fún mi náà jì ó tún wà lókùtẹ̀ ní competition mo asọ̀gbàgbẹ̀ tí mo wọ̀n jóná ìyìn sí lábẹ́rẹ̀ àwọn àkọsọ yìí pé ìgbìmọ̀ ìtumọ̀ ni pé níbi tí kò sí ní tó níbi tí lọ́jà àyíká ojúmọ́ tẹ́lẹ̀ jùlọ oṣù tẹ́lẹ̀ ẹbí sọ gbogbo tó fẹ́ sọ oṣù tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà o gbàgbé kankan mọ́ tí wọ́n máa ń pàdánù sọ̀rọ̀ o sì ń ni o tó bá jẹ́ pé ọ̀rọ̀ mi lóòótọ́ ní gbàgbọ́ náà tàkì àlẹ́ ìjọ oríire tí mo ṣe nìyẹn sẹ́yìn wọn pọ̀ pé sókò ọ̀rọ̀ mi wà tó kí n máa sọ ọ̀rọ̀ sọ́lá káàkiri gbọ́dọ̀ àti mẹ́lá dájá àtàrà àti rájá lọ́wọ́ àwùjọ àkùn àkùn ẹ̀wọ̀n nílẹ̀ àwọn pátá àwọn ọ̀sán àpò bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti yẹn gbọ́rọ̀ wọn rọ̀bí àmẹ́ ọ̀rọ̀tẹ̀ náà wà nígbà níbí ilẹ̀ ìwé ti bá ẹ̀sùn ó fẹ́ẹ́ sàn gẹ́ tọ́ba lọ lé lóṣù wá ìfàtúnà ojú ojú ẹ̀sìn yóò gbàgbàgbà ó tó wá bí àmì sàkàrà wà á bí ń jọkọ̀ yìí pé tóun ti ó wà ní tó o dúdú èyí kò tó inú ẹ̀ ń sàn jẹ́ wọn yà sọ náà á ní wàá tó bá wù wọ rọ̀bì á mọ ẹbí nínú ìjọba fẹ́ rọ̀bì á wà wò pé á opportunity lọ amsala ìbílẹ̀ ìjọba fẹ́ amsala àjẹlẹ̀ ìbílẹ̀ amsala ọ̀wọ́ sàlẹ̀ mi nítorí ẹ̀ ń da dápò fún mi táìmù díẹ̀ kí n fi lọ ro nǹkan tí ìwà àbíọ́ gbére àmsala fún mi táìmù díẹ̀ kí n lọ bí àtúnwò yẹ̀rẹ̀ bí i wọ́n ṣe àfihàn àbíkẹ́ lè gbé ó mú kí n kó wá sí ilé ìwọ̀n kí n gbàgbọ́n rí ní gbogbo àti náà sá pé gbogbo ọ̀rọ̀ táàmù gbogbo ìrìnàjò rẹ̀ ó jẹ́ máa tẹ̀lé ìrànwọ́ lọ́wọ́ rẹ̀ ó sì ti rọgbọ àwọn pé mọ̀jẹ̀ rọ́ọ̀ṣì ọmọ tí yìí mọ̀jẹ̀ kí ni o mọ̀jẹ̀ rọ́ọ̀ṣì kí mọ̀ lọ lùzú fẹ̀ ìjẹ́ àtà tí mò ń wà ní wípé mo fẹ́ kí n wà ní kéèyàn kéèyàn pé mi ò fẹ́ gbà mí mọ́. a ní sọ̀rọ̀ nǹkan bí a ṣe wà kọ́ níta ni o pẹ̀lú ọ̀sán láti bá ní sọ́ra àwọn ọmọ. a ah, ó sì ṣe àdéhùn pé ń tọ́ ọ bá fẹ́ lóbi kí o sì àdéhùn rẹ̀ ṣeré ọgbọ́dọ̀ pé ntí ó bí àdéhùn fún pé àìní àlẹ́ lọ́fṣẹ̀ká nìkẹ́tà tó ṣe lónìí ni àmìwá wò ní pé ah, ìlọlọpọ̀ yóò ń ta ní gbèrè tó wá fẹ́ gbèrè wá fẹ́ lágbára o ọ̀dà àmì sàlẹ̀ náà wà wò kó sùwà rà sàlẹ̀ náà lọ́ọ́ fẹ́ wò pẹ̀lú kó sùwà rà tíkẹ́ẹ̀tì àti náà náà ni pé ìwọ náà rẹ̀ lọ lórí wíwá ìjẹ́ náà rẹ̀ nìkẹ́tà tó ṣe lónìí pẹ̀lú ọkọ̀ ọmọ orí kan lè pọ̀ pọ̀ mọ̀ ẹ̀yẹn fi àpọ̀. tó ọba ní ní ẹlẹ́rìn nílà yóò tó ń lè láti ṣèpè rẹ pé ọlọ́run nínú tó ní àmọ́ ṣe tó ìsàbẹ̀lẹ̀ kó lè jẹ́ nílẹ̀ wa ẹni ti ṣe o ṣàfáà ni ó wà fún fún ọ wà wọ́n jẹ́ pẹ̀lú. ń ta ń dẹ̀rẹ̀ pé mùláyágámà orí nípa ṣe kiri ọgọ́rùn-ún kan ní ọmọ sí ìkàrọ̀ tí a ṣe tẹ́sí ẹ̀ máa ń náà èyí ó sì yàn máa kámọ̀ ni òye tí ìmọ̀ tẹ́gbẹ́ ọwọ́ oníṣù ń gbéyàn súnmọ́ wọn nínú náà èyí wọ́n lẹ̀ èyí ń dó tí òun gbogbo àyẹ̀ ń bá wọn lọ wọn bọ̀ náà iná ni èyí ó di olórí tí wọ́n jọba sọ̀rọ̀ sára. báyìí lẹ́nu àyànná àpèjọ lóòrùn ìnáwọ̀sálàm àjókòbá ìnáwọ̀sálàm ààbẹ̀ sílẹ̀ ìfúnná sábà yẹn. ó lè di pé àtọ̀ fún ayé pé àwọn ọ̀sán nínú ń fira wọn lẹ̀ èmi ń lọ sọ́jà lónìí ìrìnà ìwò ló léwu ìwò rẹ̀ nígbà dúró síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣe tó bá fẹ́ béèrè béèrè yóò lọ rìn bá yóò lọ rìn yóò lọ rìn yóò tí ò bá ní béèrè olórí náà bẹ́ẹ̀ bá lọ béèrè àti sàwọn ọmọ sàmúlẹ̀ lọ́wọ́ rẹ̀ yàtọ̀ ẹ̀bà lọ́dọ́ lè ti àbísọ̀lá ẹ̀bà bàbà sẹ̀lẹ̀ tẹ́yìn ẹ̀bà bàbà sẹ̀lẹ̀ yóò dé bàrà níwọ̀n gbẹ̀tẹ́ torí bí wọ́n mọ̀ sí gbogbo bàbà àgbẹ̀ ìdókòtẹ̀lẹ̀ tí àwọn àtúntàkùnrin níjọ kan ìsìnkú àríjọ kọjú iná ẹ̀mí ọkùnrin kan yóò kí a nígbìrì ọkùnrin kan ṣe àwọn àkọ́jú ìsù ní wípé ẹjọ́ ìgbàlá kí ni àwọn ìgbàlá ìgbàlá ọjọ́ ìgbàlá ìgbàlá ọkùnrin kan yóò kí a ṣùgbọ́n àpẹẹrẹ rẹ̀ rí ni àbí ìṣẹ́lẹ̀ ìgbésẹ̀ àbí ìtàn èyí tó kọ̀ọ̀lọ́ bọ̀ wá. àwọn àwọn àyè àti ìkúta pé yìí tẹ̀lé gbogbo ẹ̀wọ̀n ara wọn àwọn àwọn àyè àti ìwà ìtàgé rọra ti tiẹ̀ tó wá bàbá ní mú ní kọ̀ọ̀kọ̀tà àlejò níbi tá a lè tó wá. àtúntàn náà àjọ lò ìtọ́lá àwọn ọ̀rọ̀ ọkùnrin náà kéde ọyọ sí à. ntí àbúrò rẹ̀ gbọ́ wà ní tiẹ̀ kọ́ ẹ̀ tó wọ́n gbọ́ wà ní. àbúrò rẹ̀ ni àwọn sọ̀hábà ìwọ́n lọ àrí kọ́lá kan sọ́lá sàlóòní dóbi hadith rẹ̀ a ti sọ́lá pé ìbáwọn sàmì jẹ́ta ni wọ́n dókò ó sọ́lá wọn pàrọ̀ wípé sàlóòní tàbí bẹ́ẹ̀ ti dókò yìí ẹgbẹ́ rẹ̀ gbòdì bí lọ́wọ́ báyìí ẹ má ti gbé nu ẹgbẹ́ rẹ̀ bèèrè bí lọ́wọ́ bá ti sọ̀rọ̀ fàhàbùhù àyè àwọn sọ̀hábà ẹ̀rù ń bá òun ọmọdé wọn béèrè ẹni wo pàṣẹ ìjọba sọláńtà nígbà tó wà lóṣù kí ọmọ bèrè bèrè tún kí á bèrè sàtúntà ta pariwo ohun orí bèrè bèrè ohun orí bèrè bèrè ìtọ́lá ààrẹ iná ọdún kò pé àwọn ìrìjọ́ yìí wọ́n ní abẹ́rẹ́ lórí àmọ́ta bèrè ẹgbẹ́ lórí àmọ́ta bèrè ibi ẹgbẹ́ lórí pàǹpà ní ìlà wa ìní ọkùnrin lẹ́tọ̀ wọlé wá bàbá yà bàjẹ́ lẹ́ta ìlànà sílẹ̀ lẹ́tọ̀ wọ́n yọwọ́ kílá ẹgbẹ̀rẹ̀ ìbéèrè àtẹ̀sáre ẹni tí ó sì bá a dìgbìn o tí ó bọ̀ wá pẹ̀lú tẹ́lẹ̀ ọba mọ́ nítorí ẹgbẹ́ ẹgbẹ́ ìbéèrè ìgbẹ́ wà pẹ̀lú ìbéèrè bẹ́yìn náà máa náà dùn lóòsì lọ́sọ́là bá tó sá nìyẹn tó bá tó tẹ̀lé àwọn bá ìtọ́nà àlẹ́ àwọn jòlè ọkùnrin kan yóò sí a àti mọ́fà gbọ́dọ̀ lọ lẹ́sẹ̀ bọ́kùnrin sì ni ó mọ̀ شديد بياض الثياب ìmọ̀tíákùrí ọkọ̀ tó yọ sí àárín ìwòye wípé tó rẹ̀ fífúfú bú rẹ̀ tí ṣe ń tọ́sí náà rẹ̀ sọ ó fúfú ń pọ̀. ṣẹ̀dídù sàwárì ṣáà ṣẹ̀dídù sàwárì ṣáà ló ń rí rẹ̀ lẹ́yìn dúdú biribiri tí ń túmọ̀ sí ni. ta ni ọdún lórí ọ̀dọ́ nítorí ọ̀dọ́ ni aṣọ kó nípa wà pé àti ẹni dáàtò yẹn fúnfún yìí tí orí ẹ̀ tún biribiri táàrin fún mẹ́ táàrin fún mẹ́ láàárọ̀ àlẹ́ yìí asàlù sàfàrì tó wá fẹ́ ní ìlú yẹn ilé tí mo rí mọ́tò ní pé kì í ṣe pé ayé àmì pé arìnrìnàjò lára rẹ̀ wàlá yàrìbù mínà àhàdùn ẹni jẹ́ kò ti dá mọ̀ nínú wa ẹ̀wọ̀n méjì tó dàpọ̀ wọn láàárọ̀ yẹn sọ̀rọ̀ sáfàrì àmàlà ìrìnàjò torí pé arìnrìnàjò yẹn kẹta lógun kírò rẹ̀ kéré ó ti mọ́tò pọ́tò lè mọ̀nà wọ́n ti tẹ̀kọ́ ti di pé èkó ìgbà wo àárín o àtijọ́ rẹ̀ túbọ̀ tó ti yí sára àwọn àṣà àbẹ́dà àmàlà wa tó lè ní nígbà tó dé fàjálàta lẹ́nàbí sallallahu alaihi wasallam bọ́kùnrin ìṣẹ̀dé ọba lórí ìjókòó sọ́dọ̀ sọ́lá فأسند ركبتي ركبتي أسند rọ̀kàtà yìí àwọn ìmọ̀ ń fi láì yìí tún pọ̀ pọ̀pọ̀pọ̀ fàákà rọ̀kàtà yìí rọ̀kàtà yìí ìṣe ń pè rọ̀kàtà ìṣe ń pè rọ̀kàtà ojú kan ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀gbọ́n ọkùnrin asìnàdà rọ̀kàtà yìí ìlẹ́ rọ̀kàtà yìí bó ti jókòó súnmọ́ àná bí tòun ló nípa pé bó ṣe wọlé kò jókòó sáàrin àwọn àjẹmá ọlọ jókòó súnmọ́ lórí pẹ̀pẹ́kí débi wípé ọlọ fi orúnkún rẹ̀ kí orúnkún àmísálà nípa tí súnmọ́ rẹ̀ jókòó. ọwọ́ kan àkàfẹ́ yìí àlàáfà ìlẹ́ yìí kí ló wà nínú ẹ̀ ọwọ́ kan àkàfẹ́ yìí àlàáfà ìlẹ́ yìí wọ́n yìí ọwọ́ ayé ọwọ́ rẹ̀ méjèèjì lórí àbísàlá láàárẹ̀ ọwọ́ tó àkọ́ fẹ́ẹ̀rẹ̀ àpàkìlẹ̀ yìí ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì lórí sáárẹ̀ àwọn ènìyàn kan sọ́dọ̀ lọ́jọ́ yìí. nǹkan fẹ́ẹ́ describe ń bẹ̀rẹ̀ ni wípé high hard blues in the dirt àtúrẹ́kọ̀ọ́ bóòwù ni tó ní kí o ti mẹ́rin dúkùú wájú àpá rẹ̀ ní tí ọkùnrin ṣàyẹ̀ sí i. akẹ́rọ̀ pọ̀tẹ́yì lọ wọ́dà ọ̀fà yìí àkàrẹ́ ọwọ́ ayé ẹsẹ̀ rẹ̀ lórí ìta rẹ̀ méjèèjì nítorí wípé ìyẹn lè háyà pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ níwájú olùkọ́ mi ẹlòmí ìlẹ̀ ẹ̀ka mẹ́tọ́ bá èèyàn mọ̀ lùbá náà èèyàn mọ̀ nítorí wípé àwọn nǹkan náà ní àtúrọ́rù wà nílẹ̀ nípa ìmọ̀ tó yẹ fẹ́ ní. Àwọn ọmọ ìdókòwò ayé kò sí àwọn àbídẹ́sẹ̀ tẹ́ bá ti gbọ́rọ̀ ọmọ ìdílé rẹ̀ wọ́n máa mú lò wọ́n sọ̀rọ̀ ìgbà ìyá náà jẹ́ ẹ̀jẹ̀ náà lọ́dọ̀ ìgbà tẹ̀lé lórí ọ̀rọ̀. ayé àgbèlú sùn yẹn dàbọ̀ wọ́n kọ́ ọ́gá fáàlì wọ́n jókòó ẹ wọ́n wọ́n sàrọ̀ wọ́n lè wọ́n jókòó gbà mí gẹ́gẹ́ bí ẹni pé kà á nàfẹ́ owó sí nítorí gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ti ẹni náà nìyẹn fara balẹ̀ báyìí ẹ̀dá kò bí kátẹ̀ ìbàdí pé ènìyàn jókòó báyìí nígbà tó lè pọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ yẹn bó olùkóhù sí ní ìfarabalẹ̀ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ tó rẹ̀ ẹ̀lẹ́ ọ̀sá ilẹ̀ òkú mi wọ́n ní wọ́n ṣe ẹ̀jọba pẹ̀lú tí mọ̀ lè yóò fi sàlàyé àti ìdìkan nínú wa ṣáàdì ń dá ilé ìlú kó bá ti rọ wà lọ́yìn ó sì kọ̀ bá wọn tó bí lè lẹ́yìn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ olùkọ́ lórí fóònù sẹ́yìn sẹ́yìn ẹ̀jẹ̀ kí ni kókó mọ ẹni tí ẹ ti bẹ ẹ̀jẹ̀ lọ́wọ́ àti ìjẹ̀ ti ti ti òṣùpá ti ti lọ́wọ́ lórí fẹ́ǹsì lórí fóònù lórí fẹ́ǹsì bọ́ọ̀lù àti sẹ́yìn ìjẹ́ kópa àti ìjẹ́ wàlẹ́ àwọn ẹ̀jẹ̀ èèyàn ọ̀fẹ́ gbére lọ́wọ́ fọ́nrẹ́ ẹni yóò sì mọ flash rẹ̀

ìkàkùn náà yọ kan bẹ kò ní tẹ̀sán akọ rẹ̀ kò sí dọ́kà pẹ̀lú àdáta náà àdáta náà dọ́kà náà wọ́n yà ńnà fọ́ọ̀nù. ẹ bá a sọ tó bá dé ti gbẹdọ àfẹ ẹwà kó bá dẹmọ wọn tí àwọn nǹkan ti sẹ́yìn lu wa ni tí èdè kí mò ń lo àwọn tó ń gbà lé nìyẹn o ní wípé àwọn àdáhùn jẹ káfí mọ́ àná iṣẹ́ ẹnìkan dọ̀rọ̀ ó sì ń tẹ̀sí ìbéèrè sí àfa àsàlámù alaykum wa rahmatulahi please, I want to ask, is it permissible to drink African? So, o text the eh, question. Kí ni ẹ̀sọ́ lórí ẹ̀rọ àpapọ̀ ìtọ́ba tó yẹ wọ́n ti kà? Ó yẹ kí ẹ lè tẹ̀lé tẹ̀sí rà kí so lè kọ́ọ̀lù gbà. Sọ àtà àbẹ̀rẹ̀ rẹ ni pé àwọn yóò sì fẹ́ kí mo nítorí pé àwọn àfáà tàbí àwọn sọ̀hábà àwọn àwọn sọ̀hábà tẹ́lẹ̀ ojúmọ́ báyìí ni dẹrẹmukẹ wọn ti wà láàbọ ọkùnrin sọ̀rọ̀ àbúlé ibrahim o ti fẹ́ kọ́ hadith nínú sọ nínú àṣà nìsọ́lá jábìrì náà ti rẹ̀ jábìrì láàrin ó jẹ́ na bẹ̀rẹ̀ àbáyé abẹ́rẹ́ àbáyé sọ àhábà dáadáa ni o àyíká sọ́dọ̀ àfún o àtàwọn àbúrò ìwọ̀n náà insha Allah ta'ala ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bá ma tí wọ́n ní ẹran sọ̀rọ̀ kò lè di yẹ́ àdúró sẹ́ni ọ̀nà ń tè ibi ìwádìí lẹ́rùkú sẹ́ni ẹ bá tún wá àpá rẹ̀ tàbí ìbá jáde ta tó bá dẹ̀ ẹ́ yẹ́ ní amúlẹ̀ ọ̀tún ẹ̀rọ wà bó ń tè à ìwọ bọ́ pọ̀ dàbí ewúrẹ́ ní tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀kúta ìdàdí ìfìkẹ́ ni mo gbọ́ pé ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ kọ́ ọba ti lẹ́lẹ́ díà ìjọ náà bẹ́ẹ̀ náà bá ti kàpá pé ọ̀rọ̀ ẹ̀ sáwọn pé ẹ̀dá ìkòtò ní ipò ẹ̀ ẹni ẹ̀fún lẹ́sẹ̀ lọ́dún kí ló káká ń gbàtàn lẹ́la bẹ̀ ṣùgbọ́n mímu kọ́ ẹjọ́ bá àkàndé pé ká pè ní pé àgbẹ̀lẹ̀ yẹn bọ́ aṣọ bá wa ṣe hálùkù so àti rẹ́ǹtì lè kàn sí ìpínlẹ̀ àwọn àbọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà so àwọn pé kí wọ́n wá kánú gbàtàn náà yẹn ṣe òkú lọ́nà ìpínlẹ̀ ṣe ọlọ́run yẹn ti ọkùnrin tó wọlé kí ló ṣe olùsàlùsàlù òjò náà kọ́ pé ẹ mọ́tà ẹgbẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ àmẹ́bí ti gbọ́ kí ni ó kù mọ́ ọwọ́ ni wá jókòó sábẹ̀bí ó sì jókòó sí kẹ́kẹ́ sí pẹ̀lú adam fọkọ́ọ̀lì ọkùnrin wa ni yá Muhammad ìrẹ Muhammad kí ó tó jẹ́ pé ó pè ní Muhammad bẹ́ẹ̀ ìdílé wípé ọkùnrin tó wọlé àwọn ọmọ adam nìkan ọ̀rọ̀ àtẹ̀gbàgbọ̀ àròsọ lẹ́yìn ẹ̀kọ́ ọlọ́run ẹ̀ máa pe àdéṣọlá ní òtún kan ẹ̀ mọ̀ ẹ̀ fàlàbí gbẹ́lẹ́gbẹ́ ẹsẹ̀ máa pera ẹ̀ ọba adàbò mọ̀ kéèyàn mọ̀ ẹ̀ pẹ̀lú sọlá muhammadu ẹ̀ yọ wà fún bídí àkẹ́kẹ́ wọn mọ̀ pọ̀ ẹ̀yin gbogbo ọmọ ṣùgbọ́n ó sàdàbà yìí adàbò ìsìlámù ọba kí èèyàn mọ̀ ẹ̀ pé àdéṣọlá ló kọ àwọn apá ṣe wọ́n gbé kìnìún náà lórí adàbò tọ́lẹ́mù adabu ọmọ sí àlàyé náà tí dáfà bọ́ àìsàn nínú adabu bó fọ́ dọ́gbọ́n bọ̀kọ̀rí wípé ó sì gbọ́dọ̀ wà láyé sàmẹ́yìn ní ìsìnlẹ̀ ọmọ gbọ́dọ̀ pé àbá rẹ̀ lóko bẹ́ẹ̀ náà ní àyè pé àfẹ́ rẹ̀ lóko bí ọba àti ìlẹ̀ kó kiri mà pẹ̀lú adabu àwọn afá béèrè yìí pé sọ́jà àgbà tá a lè máa lo kúlíyà fún àfáwà. Gẹ́gẹ́ sọ̀rọ̀ náà pẹ̀lú sọ̀rọ̀ kamar gudu abu kawai abu fatima amsa ran bai abu kan gudu rasul wa nabi wa fa ni to da bi kan kan sanin rasul wa nabi ṣùgbọ́n tábà tẹ̀ tún dà pé abu kọ́sí torí wípé àwọn tó náà fún àdìbẹ́ sọ́wọ́ tó lè mọ̀ sàrámù wà lẹ́yìn ṣùgbọ́n tí a kan wọn rasul wa nabi ẹ wọ ìlú lóyún kìkìlá tá a ní gbẹ́mọ̀ jẹ́ àgbáríwọ̀ ní àgbáríwọ̀ kan báyìí gan àwọn ọmọ àwọn bàbá àwọn olùwàbí ti bára wọn dáná ìfúnmọ́ ní fúlẹ̀ pẹ̀lú àbúrò báyìí àwọn nǹkan yẹn sì ń jẹba ká kó bí ìgbà díẹ̀ ṣùgbọ́n kò dán wọlé ẹnu wa wò ìgbà ó wá ń pàdé bí lóko sí òdò orí àṣàbí táwọn tàbí ti bẹ̀rẹ̀ lóko tí wọ́n ti gbọ́ adágún pé àìpàdé bá wọn ṣùgbọ́n tó jẹ́ kọ́lọ̀ ń fi ọkùnrin wọn ṣe báyìí ni pé ẹ padà fi tají gbòòrò pé láàyò rọ àlẹ́yìn afẹ́rù sáfà wà láàyè àrífòwò nílà àfẹ́rù àdámọ̀ àdápẹ̀ rẹ̀ lọ́rẹ̀ ọlọ́run fẹ́ kí àwọn sọ̀hábà kí ẹ mẹ́rin rò kó lárúbáwò okun ló wọlé bá wọn lárúbáwò okun sì rè wọn ò mọ nǹkan kan wọn èsì ìlẹ́kọ̀ọ́ nítorí pé wọ́n jìnnà sílùú gẹ́gẹ́ bí gbogbo alágbogbo rẹ̀ mi ẹ̀ ń bá ní ẹgbẹ̀rún ọdún pé àlùdí lọ́mọ kí lọ́mọ kó lajú àlàudí ni wọ́n ní lajú. so sẹ́gbẹ́ ọkọ̀ wọn fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sán náà bí ó ti lé ń bẹ̀rẹ̀ mẹ́yẹ̀tọ̀ ti dé àwọn sọ̀hábà tí wọ́n ti ń dàgbò pé àìsàn mi ló kọ́ wo àìjà wọlé rẹ o àìsègbè àìsà wo wọn wọn mọ tí wọn yàtọ̀ kẹ́sìkà ni wọ́n pè ọdún náà àmọ́ ó tún نعم. حكمة من بالبيت يا محمد وعليكم السلام السلام عليكم أخبرني عن الإسلام الواد أبو أصلا أخبرني عن الإيمان تبي الواد سلام بين أخبر الإسلام ìwọ oríṣiríṣi ọmọ ìsọlá fún mi lérò nípa ìsìlámù sàdúró ní tẹ́lẹ̀ ọ̀bẹ ń fẹ́ bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ lọ́wọ́ ìdílé oṣù tí wọ́n bá yẹn béèrè gidi o wà ẹ́ẹ̀rì tó béèrè wá béèrè nígbò jẹ́ pé tó pín lẹ wíwá àdúrà ní kíni o sàlùlù pẹ̀lú jẹ́ kòtà àdúrà ní láàrin tí ó máa tàbí ìtàn حديث من إجنة مخرج الصحيح لمسلم رحمه الله هذا الحديث منفرد به مسلم مسلم كان ودجع رحمه الله أتزوما وجنة لا يا الله ما قدرني أخبرنا الإسلام صحيح الإسلام الإسلام أقول بلو الإسلام في إيمان اختلاف بين أعطاء سبب أقرب شيء في سيهم بقى الإسلام سيهم بقى الإيمان méjèèjì tí ẹ bá papọ̀ yóò máa túmọ̀ sí ṣùgbọ́n tí wọ́n bá dá wọn yóò máa túmọ̀ sí ìtumọ̀ kan náà kò clear kò clear gẹ́gẹ́ bí ọ̀dọ́ wà kọ́lá àṣọ ń dèrè tí wọ́n bá ti papọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n bá rò tọ̀tọ̀ tí wọ́n bá sọ ìsìláàmù ni ìtẹ́mìnira pé àlọ́ ìmáàmù ṣùgbọ́n tí wọ́n bá lóyún papọ̀ pẹ́ẹ́tọ̀ náà sọ yìí pé ọ̀rọ̀ rẹ̀ نفسه منه ولكن قولوا أسلمنا nínú ayé àkẹ́rẹ́ arígbónà ìmán àti islam kí ló wọ́n tẹ̀lẹ̀ náà yíò wọ́n tẹ̀lẹ̀ yíò wọ́n fọ́ọ̀tọ̀tọ̀ tí wọ́n bá ti pàdé jẹ́ ìṣúná ìtọ̀ wọn ni kọ́lá tó tọ́ bá pé ìṣú mọ̀kẹ́lẹ̀ ni àjẹpẹ́ ayé rẹ̀ jù kọ́lá tó àwọn ọmọ àmẹ́lẹ̀ àwọn ọmọ sọ pé a ní ìgbàgbọ́ adébíyẹ ọlọ́run wa sọ fún wọn pé tí ìlú máa ń wọlé kẹ̀kẹ́ ìlú àtìlámùlá ní tí ẹ lọ́kọ́ ní pé àtìlámù. nítorí ẹ̀kọ́ lọ́kọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lè iná irú ẹ̀ náà làwọn nínú àdéhùn àrí àkùbílẹ̀ ní islam àkùbí àkùbílẹ̀ ní àdéhùn bá ìgbà nínú gbígbà ìní ìṣe àrí wípé ìntí wọn fẹ́ mímì ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ pé jàwá bó ṣe kí ni yóò yàtọ̀. مقنعة حتى الإسلام هو بين الإسلام والله أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إن في الإسلام لا يقول الشهادة قال جبريل في وقال صلى الله عليه سبحانه وتعالى سبحانه وتعالى من الواقع أتبع سلام كشمال سبحانه وعديد ẹni tí bèrè bàbá mi ẹnìdà sọ̀rọ̀ ṣàhádà àkọ́kọ́ ṣàhádà yẹn sí gbogbo ẹgbẹ́ tí wọ́n ṣàhádà ní mùsùlùmí ọba kọ̀tọ̀ ẹbí sọ́ọ̀mù tí ń tà fọ́rọ̀ rẹ̀ táàkì lẹ́yìn wípé hmm, àfisùwò títọ́ ọ̀pọ̀ nǹkan tẹ́ẹ̀ mọ̀ ọ̀pọ̀ ọ̀nà ẹ̀sìn wa tó ìdè yí pé

ìbúrú sí sọ pé lá ìlàhà ilé lọ́wọ́ fàkọ́tà làwọn. bó ṣe wọ́n lè wá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kú rẹ̀ nígbà wọn wá ń lọ tún lọ sẹfọn sọ ní ojú ogun àwọn sọ méjì bọ̀ wọn bó ṣe pàṣọ àṣọ rẹ̀ ah àlẹ́ mi ni àpọ̀tẹ́ntàwó ọdún pa lẹ́yìn ìṣàhárẹ̀ bùnmi an tsarawo da amuran sàbí àwọn àwọn yẹn kà fi ń kúrò tàwọn ẹni à láti sọ ibi tí lọ́wọ́ sọ pé ọmọdé láti kẹ̀mẹ́ tó bá múlẹ̀ ní wọ́n wọ́n. Lùwẹ́ ẹ̀rí àgbàdo tó tó òfin ẹ̀dọ́ wa lẹ ẹgbẹ́ yàrá ó wu ẹ̀mí rẹ̀ pé bóyá ó ní ibi tá a wù lẹ́nu rẹ̀ wọ́n lọ. Òkìlẹ̀ oníkìlẹ̀ ti fi màá jẹ pé a ah! ìwé ìmọ̀ owó tó àtẹ̀ sí ni, ìtàlẹ̀ ní ìwé mu ìwé ìbàlẹ̀ omi ìgbé ìṣe ń lò bí ẹni pé a ah! kásì pé ìsìláàmù mú ṣẹ̀ṣẹ̀ dé ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí kìí wò di ẹ̀sẹ̀lẹ̀ rẹ̀ sọ nítorí nítorí pé ojú àdàbí ọ̀rẹ́ rẹ̀ lórí kọ̀díyà ẹ̀ afọ́nà tó lè yà. ẹ̀ẹ́dẹ́gbà yìí ojú ogun ló ti fẹ́ lọ́wọ́ lójà tẹ́sí lọ kọ́là ó lè kóhun lọ ni kò kí wọn kò sí ìdájọ́ ló bàdá wọn wọn ní gbogbo ń bá sọ láàyè lára ẹni ọ̀la ó sì gbèsè. kátó wá kó ìlú àwọn afá wa fẹ́ mẹ́ta pé ẹ má jẹ́ afá wa dá gbogbo ń bá sọ ìdájọ́ mùsùlùmí sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ń mọ̀ pé ó wúlẹ̀ lọ yẹn lóòótọ́ ṣùgbọ́n tó ń tẹ̀yìn káàrún ní ètò ìkórìíra àwọn kankan tó lè ṣe bàdá ìlú àwọn ọ̀gbìn tá a mọ̀ lámẹ́dàdú kọ̀díjì àti òsánmọ̀ lẹ́yìn òsánmọ̀dàdú nù tó ń pè ìtàdé mi wọ́n ti kárí pé gbogbo ọjọ́ lọ́dọ̀ ẹ̀ fàmílẹ̀ ọmọ tó yá àwọn tó pàdé ẹ̀ ní ojú òkú bẹ́ẹ̀ àtúgbàmú òtún ti kẹfẹ́ lẹ́kùn bá ẹ̀ wà ìgé àtúmù sẹ́ẹ̀lì pé ní bẹ́ẹ̀ ní ẹ̀ ti pé eléyìí ti tó dáa kó kílẹ̀ o ṣùgbọ́n tí wọ́n lọ tó tí ìmọ̀ ìjọ padà lẹ́yìn hàlù tó ṣì gbẹ̀rẹ̀. fáìlì tó bá ti wọ́n lẹ́yìn wọn tá a bá mọ̀ nǹkan kan nípa rẹ̀ kò bí á lè lẹ́yìn tó ń bẹ́yẹn ni o kìí ti bọ́wọ́ lẹ́yìn tó ń sọ tá a bá ti rí nǹkan tó bí a ẹni náà ń lọ òun wí lẹ́yìn náà tó wúlẹ̀ àtàkùn tó lọ ọdún báyìí irú ojú àwọn tó ń masarar sai yi na shi zai ba wani gawa na zai ba su musu nan an sa zai pe man kana asiru kalama ya fi duniya na ala yi wa da kuma jinna gbogbo zai mutum to yi kayayyar láyé ìlà ìlà ìlà ìwà ìjìnlá lẹ́yìn láwọn ọ̀gá mi ò mọ́rọ̀ kíláàsì àwọn àfáàní obìnrin ìgbà tí wọ́n ti dákọ̀ láyé ọ̀rọ̀ ọ̀kàkìnrin náà Muhammad sallam torí pé bó jẹ́ òdìdí bọ́dì ṣàhádà ẹ̀. ṣùgbọ́n tí ìfọwọ́ náà ti láti ìyá rẹ̀ nínú ọlọ́wọ́ nìkan ṣé ọ̀rọ̀ tó sọ́láàmù tó ní kúrò láyé sáàmù kókó ṣàhádà kúrò láyé ìtàkùn ní òwe. ìyẹn sọ pé láti ìyá rẹ̀ nínú ọlọ́wọ́ fàkúbi ọba kúrò láyé sáàmù kúrò á mọ̀mọ́sí àrẹ́ta àdáàbò. تعصب الفشل على الجنو لا إله إلا الله محمد رسول الله àwọn àfáàpẹ ṣùgbọ́n àkọ́bùṣe náà lè pe àgbà wọlé tá àgbẹ̀ṣẹ́ tá àgbà ti ní pẹ́ ní ẹ́ ní nǹkan àwòkọ́ lẹ́yìn táàbí. kèrè ṣe náà wọ èyí ní ìwọ̀n sọ̀rọ̀ láti pè lẹ́yìn náà lè fẹ́ ọmọ gbà fẹ́ nítorí pé ó rí dàbí. ṣùgbọ́n ìlú ó gbé ọjà ẹ̀rẹ́ gbogbo ẹ̀fẹ́ ni gbàgbé láì wá òde ikú ti lẹ́nu lọ. kálá àá pé ó ti ṣe kí àwọn sọ̀rọ̀ ọ̀gá nípa àmọ́sọ̀lá ṣùgbọ́n ìlú tó tààrà kọ̀wá gẹ́gẹ́ ní pé ṣàhádà bá tọ́ ìṣẹ́rọ̀ ní tó méyìn pọ̀ nínú ẹ̀dẹ́gbẹ̀ ọ̀gbọ́n kí ọmọ tẹ̀lé kí ọmọ tó bá sọ̀rọ̀ nílẹ̀ kí ọmọ gbà tó bá fẹ́ ẹ̀rọ ìgbà kí ọ̀sọ̀ gbogbo ìlú náà wọ̀ nkẹ́lẹ́ bákan náà wọ́n tún ní ìmọ̀ sọ̀lá ó sọ̀rọ̀ wá ní nọ́mbà tù ní pé sílé ìsìláì òun ní kọ́ ọmọ ẹ̀ kí o ọmọ ẹ̀ kí o ọmọ ẹ̀ kí o àwọn àfààní hadith yìí tó pé ìmọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ ẹ̀ gbòǹgbò àti náfìlà àti fárúdù oko oyin ṣùgbọ́n ní ìsàbúrò àbàlà àkúrà rẹ̀ àbúrò wa sọ pé kọ́ ọmọ kí o àsọ̀láàtò àlùmọ̀tò rúbọ̀ àwọn ìlú tí wọ́n ti ní ìdájọ́ ìsọ̀rọ̀ ọ̀tún kí lọ́sọ̀rọ̀ wọn gbẹ̀rẹ̀ lórí ìyẹ̀kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ kí lásìlẹ̀ kí gbẹ̀rẹ̀ lórí òkè bákan náà àbúsà ní làám kó kọ́ báńkì òdòdó kí nìkan gbọ́ pé kọ́ ọmọ ẹ̀yẹ zaka àwọn afá àtọ́ sọ yìí pé zaka yẹn àti sọ́lá kọ́ àti gẹ̀gẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ìsàbúrò àti ọ̀tọ̀ kílẹ̀ àlùfáà ibi zaka kí ni o zaka ọ̀rọ̀ yẹn ni. sọ́nà bá ti lọ́wọ́ ẹ̀fọ́ rẹ̀ wọ́n tún bọ̀ bá kó o sì mẹ́ẹ̀dá إذا استطعت وليس بيسر نواتي أقول رأيك من قبل أقول لك إيمان وصلاة حجي مال أقول شهادة يوم àbúrò jama àbúrò ọmọrò bẹ́tì hajj wa kó o sì lọ sí hajj gbogbo nǹkan nílẹ̀ tún ní àwọn fàtẹ̀mọ̀ gbogbo yìí náà pé àbílẹ̀ àsìkò tí wọ́n ń béèrè béèrè yẹn àbí hajj ò tí ì di òpẹ́sìn gbogbo nǹkan àbúrò àtúntò ṣùgbọ́n ìgbẹ́ jambu kaba ni ìyẹn wà nítorí wípé yóò gbẹ̀rọ nǹkan tó pọ̀ àrùn tàrí òkú tí wọ́n sọ pé ajé ìfìdí gbára ìgbéyàwó ní gbọ́ngbẹ́rẹ́ tó ń ká ìṣẹ̀lẹ̀ lọ́sàn-án kàwé tí àpàràmàsà yìí ń jọ ọdún iṣẹ́ àwọn òjàkálẹ gbogbo sábùsà ń kalẹ̀ Islam. ni ìdí ẹ gbé ìsìlámù lórí mi ilẹ̀ ni àṣọra àṣọ́ọ̀mù àzàkà àhàjì ọkùnrin ìjà gbọ́ ní dára bíi sọ̀tà kọ́ọ̀lá sọ̀tà kùtà ó ní àhà ah, ah, ilé ọgbà ọgbà rọ́wí wá ní yes alùpùpù ìṣọ̀tẹ̀kù ìtọ́wọ́ ààrẹ tó ní wípé ẹni táàbùjú akówó tí ọmọ bí ẹsẹ̀ pàdàbí láàrin wa táàbù fẹ́ wọ́n yìí kúrú wí Wo mẹ́ kẹ̀kẹ́ ya bó sọ́kọ́ lọ́dọ̀ tàbí ẹ̀dà rẹ wọ́n tàbí ẹ̀yà tún mẹ́mí àdébí wa ń dá òbéèrè òun lẹ́nu tó wá ń lọ bọ́ ọ̀gá ó yà wà lẹ́nu ó sì wá léèmọ̀ fún òun ní léèrè béèrè tó wà fún àtúmẹ́kọ̀ọ́ mẹ́fọ́ ló fẹ́ mi pé ọjà àgbà nú ẹ̀sìn wa tọ́lú mi ní ti mọ̀ nǹkan ọwọ́ òkìkiri tí mo sì mọ̀ gbogbo náà àwọn tó jẹ́ káṣí o ó lè wá ó ṣe fáyidà fún wọn ọwọ́ ábí lọ́wọ́ mudarris àwọn olùsàr lẹ́yìn yẹn pé tí sọ́ọ̀sù bá tún dáhùn rẹ̀ èmi náà lè yá o tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ o wọ́n tàrà ẹran dùn bá wọn ọjà àjà mi ti wà pé n tí mo mọ̀ kí ni mo fẹ́ fi tẹ́sí bí yàtọ̀ sáà bí ọgbà o kí n jèrè lọ́wọ́ òstáàdù nígbà ká dọ́rọ̀ lẹ́yìn yẹn pé ọgọ́rọ̀ náà àwọn èèyàn wọ́n lè mọ̀mọ́ nǹkan yìí gbogbo ìlànà kúndùkú mọ́tà ń tan kí n bí ilé ẹ̀bìrì béèrè sí ẹ̀rẹ́dẹ́ béèrè abẹ́ẹ̀kọ́ ni ntí ọkùnrin wá béèrè á ti sọ̀kọ́ mọ̀ ní ìsìn torí pòun sọ̀rọ̀ kí ni o sọ̀dá kúta bó sọ̀dá kúta nígbà tí èèyàn bá mọ̀ tó sọ̀rọ̀ pé yẹ́n gbàgbé ó lọ sípò tí mọ̀ tẹ́lẹ̀ bíbí èrè yẹn jẹ́ mọ́ wípé ọjà àdánù ẹ̀sìn wa kéèrè ò béèrè ìbéèrè tó ṣe kíni o ní tó ti mọ̀ láì ní à pé káwọn èèyàn lọ lẹ́sọ̀ ní ìsìn èsì ìdí pé àkíkà ti kọ́ wọn lára àwọn obìnrin tí sàṣẹ o nípa obìnrin pọ̀ ọmọ ní ẹni bá dé béèrè o sì rà lọ́wọ́ ọ̀nà àwọn ọ̀tá àbẹ̀lẹ̀ tó dé béèrè ọ̀nà àyẹ̀lẹ̀ tó dé béèrè ìbílẹ̀ tó dé béèrè ọba ẹ̀rọ ọ̀rọ̀ sáà ló jẹ́ ọ̀pọ̀ nìkan bá wọn ní mọ́ ló jẹ́ pé ẹ̀wọ́n lọ́mọ sọ́ra nípa tó ń ṣe pẹ̀lú àníyàn àwọn èèyàn pé rárá àwọn ọmọ fẹ́ta náà bá wọn ní mọ́ ìwà ìṣe ìwé ìṣe àwọn ọmọ fẹ́ta náà bèèrè wọ́n sáàbù ní ṣe ebí sáàbù làwọn gẹ náà ìyá àwọn ọdún ẹ̀sìn pọ̀jù gan ṣé ti láìpẹ́ wọn rùn bí mẹ́ta ìpọ̀ wọn ní ìgbéra ya yóò wá bẹ́ẹ̀ tí máa bó sì jẹ́ bẹ́ẹ̀ ni pé tí sẹ́niyẹn ṣe ọ̀pàṣẹ yà lódodo ẹ̀mí ìṣẹ́ni ṣe ìyá ọ̀fẹ́ fi ọ̀fẹ́ fi mọ mùtáwà àfáàtì ọlọ́bìnrin bí lọ́wọ́ ewu ṣùgbọ́n iyún pamọ́ ìwà nìyẹn ọmọ dàrú ọmọ dàrú ẹ̀ lánàá ọ̀dọ́gbẹ́gbẹ́ wà ní ma ìdájọ́ ẹni tí ọba ṣe ìsìláàmù láyé wà ní òde ìwé wọ́n tẹ̀lé kí gọ̀rọ̀ àwọn tí ayé tọ́lé bùkà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ fi náà ṣẹ̀yẹ́ ẹ̀dá dáhùn èyí lẹ́gbẹ̀ẹ́ tó bá fàdùnláwù ìsàlọ́sọ̀dẹ́kù àtàwọn òwúrò yẹn ò wà lẹ́gbẹ̀ẹ́ òbúdákẹ́ àtúndẹ̀ẹ́dẹ́gbẹ́ àmì fún mi ní òdòdó bá ìmáyé sáré àti ìmáyé àti tó mìíràn nílẹ̀ O náà ni aṣọ ọ̀rọ̀ nípa pé yé mọ́nìyà lọ sí islam bẹ́ẹ̀ kó o nígbàgbọ́ nù ọlọ́run bá subhanahu wa ta'ala fi rububiyyatihi wa uluhiyyatihi fi wa wọ́n gbọ́dọ̀ gbọ́tẹ́ àti ìgbàgbọ́ ti pé ọlọ́ọ̀lọ́ọ̀ olódà olóṣàwọ̀ olóńtọ́jú mi mi kó o kéèyàn túbọ̀ wòye pé ọlọ́run ní kọlọ́bọ tó lẹ́tọ̀ kámẹ́rà sí lódodo àjọ mẹ́lẹ̀ bí dáàbì kéèyàn gbọ́ ń gbọ́ta kọ́mọ́sẹ̀ náà wò pé ẹ ẹ lọ sí bẹ̀rẹ̀ sọ pé ọlọ́run ní ọwọ́ ní ìṣẹ̀dá nǹkan àwọn irú wọn wà lọ́ngàn náà wà ní tààrà àdìmọ́n lèlá wọ́n gbàtà onílànìyàn wọ́n mẹ́lẹ́ àríkàtìhì àbẹ́ àti àwọn màláíkà rẹ̀ àwọn mẹlẹ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ mẹ́ẹ̀dá kan àwọn ọ̀tọ̀ odidi hankọ́ ọjọ́ bíi mélòó nìyẹn náà pé alẹ́ mú àwọn mẹlẹ́ka àgbáyé àwọn mẹlẹ́ka nìyẹn ṣùgbọ́n nǹkan tẹ́ kọ́ mọ̀ ní pé mẹlẹ́ka onírìnrìn ni wọ́n iṣẹ́ wọn yàtọ̀ síra wọn gbogbo wọn náà sì yàtọ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ òtò ẹ̀dọ́ náà ti àwọn tí bá tó kọ́ wọn fún ti rí àwọn tí wọn bá tó kọ wọn fún wa ààrùn lọ rèé tọwọ́ dẹ́ ọkọ̀ fún wọn pátá lórí kan jẹ́ sísí sísàlẹ̀ nù mọ́lẹ́kùn ní mọ́wó kí ló kọ mọ̀lẹ́ káàtì ẹ̀ ń bẹ ní ìjáàjì òjò kí ló kọ mọ̀lẹ́ káàtì ẹ̀ ń bẹ ní ìjáàjì kí rúgbìn ọmọdé ní láti lọ rẹ̀ abẹ́ ẹgbẹ́ àgbẹ̀ ní ẹ̀múrú ìjáde nínú ìlànà sẹ́mi làkàtà ń bẹ ní ìjáàjì kí bá gbin àgbàdo kágbàdo tó jáde sí mọ́nà ìka tó ń bẹ ní ìjáde wáyò iná ìta ni o sí mọ́nà ìka tó ń bẹ ní ìjáde káwọn fèrè iná ìta ni o àwọn mẹ́ta lọ́gbọ̀dúnmọ́ ní àwọn ìka Jibril nìkan rẹ̀ ṣọ̀fin lẹ́gbẹ́ táìmù sáà ń bá nílẹ̀ àpòlù fún ẹ̀ta yóò ìmọ̀ ìṣòro pé ní tó máa ń sọ̀rọ̀ yẹn wípé ọ̀làhùnmọ́ra bá jẹ̀bẹ̀rẹ̀ àdúgbò nìka ẹ̀rọ wà ìsọ̀fẹ́ ọba jìbìrì láti nìka láti sọ̀fẹ́ torí wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ó lẹ́ àdúró dìde ojú oorun ó kú olókùn dára yìí àmọ́ ẹ̀yìn lẹ́yìn nǹkan bá ṣe pẹ̀lú mímú yẹn kú olókùn dára yìí kò kílẹ̀ àwọn jìbìrìlù kí ni sẹ́ jìbìrìlù ṣe wáyù wáyù ní sí mú wá kú olókùn tẹ̀lé di àlàyé ẹ tó bá jẹ́ onímọ̀ tó mọ̀ pọ̀lọ́ ọ̀gá tí ń lo tẹ̀lé pé mo fẹ́ rí ìmọ̀ àlàyé ni abẹ́ẹ̀kọ́ ni mìrìkàyì ní bánirọ́dọ̀ òun náà lọ́wọ́ ti fi dídá ti pé kí ló gbọ́dá ni tí sùn yóò bá wù mìrìkàyì ọlọ́run ò ní ọjọ́ ìdá fún iṣu nkọjá ni ìkàyì náà ni ikú ọ̀tà ìbọn ẹ̀sùn ti dòkó tẹ̀tẹ̀rẹ̀ ọ̀yá ẹ̀rọ ìjọsìn ọ̀yá ìmúlùmí jáde ìsọ̀rọ̀ fún ìlú ọ̀pọ̀lọpọ̀ pé ó ti tó ayé náà o ó ti tó ẹ̀dìdẹ́ o nẹ́sà máa ń sọ bẹ́ẹ̀ tó bá ń délé ó nẹ́sà bá dùn áhùn tó nẹ́sà bá tó sẹ̀sẹ̀ wà sáńsá dání ní òwe ẹ̀ àwọn èyí wọn kọ wọn fún wa wọn ò dáko àwọn míì kí ló kọ̀ kàkàtì ń bẹ nípa kakọ̀ sẹ́lẹ̀ apá padà padà. ما يلفظ من قول إلا لديه رقيب أحسن ما يلفظ من قول إلا لديه رقيب عتيد كنت منها كدر رقيب عتيد آه. نعم نعم Ìrẹ́ kọ́ṣà ló wà ọ́, ẹ̀dẹ̀gbẹ̀ kọ́ṣà ò. Ẹ̀dẹ̀gbẹ̀ kọ́ṣà ò. Ẹ̀dẹ̀gbẹ̀ kọ́ṣà ò. Ẹ̀dẹ̀gbẹ̀ kọ́ṣà ò. Kìrọ́mọ́ ń káàkì. Àwọn ọmọ rẹ̀ káàkì ẹ̀kọ́ ọ̀kọ́. Wọ́n yẹ sọ̀rọ̀ kíwà sí àti kò sókò mú wọn. Ìbá àpá mi kò rẹ̀ àlùmọ̀làká àlùfàfẹ́bọ̀. Àwọn ọmọ rẹ̀ ìkẹ́wò yìí ti ń sọ wa nípasẹ̀ wọn ìpínlẹ̀ kọ́lé ẹ̀ ní kùsùn ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ nígbà zọ́ọ̀rọ̀ kébù àti èdè àsìkò jẹ́ pé àwọn tí wọ́n rọ́kọ́bà rọ́kọ́bà ni tí ń sọnù lọ́wọ́ sọnù lẹ́sẹ̀ tí wọ́n sì yà wọ́n mẹ́ta bípọ̀ àsìkò jẹ́ pé wọ́n kò sojú wọn kò sọ pé kọ́ wọn ni kò sí nǹkan tẹ́ sọ̀rọ̀ rọ̀ báyìí àsìkò jẹ́ pé àwọn tí wọ́n rọ kiri káyé tí wọ́n sì yàrá ọ̀kan wà bẹ́ẹ̀ malakan hafidọ́ yìí náà kò sí ọkọ̀ fún ẹ̀ sípà náà náà bá kàtí wá malakan hafidọ́ ìdá jẹ́ alimọ́lákò alùwá kálùbẹ̀ wáhù màláìka tí wọ́n fi sí ibi wúńbù obìnrin tí ń sọ pé ṣé abẹ́dá ni o àbáda ẹ̀ fífi ìṣòkọ sípà náà lọ́kẹ̀fẹ̀ alákò ọkọ rẹ̀ kúlẹ̀ wọ́n màláìka kẹ́tì yìí mílùú àwọn màláìka fẹ́ẹ́ ní kọ́ṣà ìlú gbogbo màláìka bàtà mílùú wọn. قليلا الغنى الله ورسوله اعلم الغنى الله اعلم قول كم الله ورسوله اعلم الله اعلم ايوه ايوه الله اعلم لا الله ورسوله اعلم الله ورسوله قضية هي في قضية تشريع في من لا ملكة صروا شريعة ضيبية الله أعلم الله أعلم قد وقوى الله أعلم لا أن يسوق لنا قدر من تنبير الحديث بالنظر الجفاري hadith muruju kama yi pe anabi gan alakola ariwa ẹgbẹrún ọsọ àti kashifu yahuna kan ṣùgbọ́n ẹgbẹrún ọsọ àti yàtí ní sọ anabi ní alikọti sara kìlówé o sábà ń gbé anabi wa ni wà á kọtì náà àǹtà èkó wà lẹ́yìn tàbí ó sì di sáàbù kí sábà ń gbé lóòótọ́ dáhùn sáà sọ sábà ń gbé sábà kódà ẹ̀tọ́ rẹ̀ lọ́kọ́ mẹ́rin àníbi wà ní tó máa mùsùlùmí ìgbìmọ̀ rẹ̀ ó máa mi mọ́ọ̀dẹ́n fi sàmà máa mi mọ́ọ̀dẹ́n arbáyà àsọ̀ọ̀dẹ́n إلا وفيه ملك قائم لله أو ساجدا أو راكعا صلى الله عليه tó lè gba ìka mẹ́rin báyìí àkọsẹ́ pé kí ni o mọ̀láyà kan bẹ́ẹ̀ tí ìmọ̀ ọkọ̀ dúró kọ́ lọ sí kí n kọ́ lọ àbíkó lù kọ́ lọ àbíkó lù kọ́ lọ ìgbà ìtọ́lọ́ fún bàdà ọ̀rọ̀ ẹ wá gbé kàmẹ́ nínú mọ́sáàsì kiri wáyé mọ́sáàsì wáyé gbọ́dọ̀ kiri wáyé ẹ gbé kàmẹ́ nínú ẹ wó yé mọ̀láyà tiẹ̀ ń bá nílẹ̀ dún ìta láàárọ̀ kọ̀ọ̀tà mi ìlú ọ̀nà المزمو إن الحكيم الذي من زانه أبدا إن الحكيم الذي من زانه أبدا بالرفع والخفض منعوت وموصوف بالرفع والخفض منعوت وموصوف من روع والخفض منع وموصوف من روع والخفض ومنع ọyẹ ẹ wá di ọwọ́ mẹ́rin mẹ́rin kà mẹ́ta lẹ bá dẹ ẹ wá wo yẹ káṣẹ wà mẹ́rin. Mẹ̀rọ̀bù ìwà làkọ̀kọ̀ sí mẹ̀rọ̀bù ìwà làkọ̀kọ̀ mẹ̀rọ̀bù. kan ni ha ah, ìjà ọmọ ojú ojú agbọ́nù to da shi kamar ba lalle bai amma ni musa kan musa da jabala san kun kamar men da zafi da bai ta ba ga ba doga ku ne bai dawo ṣùgbọ́n tó ṣe bẹ́ẹ̀ náà ni láàrin mọ́lẹ̀rí mẹ́lá ẹ̀rọ ìlànà àbí mọ́lẹ̀rí. pọ̀ wò àmọ̀yẹ̀wò àmọ̀yẹ̀wò ṣùgbọ́n wọ́n pọ̀ ọ̀pọ̀. àwọn kan bẹ̀rẹ̀ mọ̀lẹ́kà bẹ̀rẹ̀ pé ẹni sọ́kọ̀ lọ́sọ̀ ẹ̀ fàyà ìrìn rẹ̀ láìka wa àwọn mọ̀lẹ́kà bẹ̀rẹ̀ pé wọ́n kàn mọ́rin rẹ̀ káàkiri jẹ àwọn mọ̀lẹ́kà ẹgbẹ́rin rẹ̀ jáyé kí wọ́n wá wá wà lẹ́yìn tẹ́wọ́ alhamdulillah ibala de halakọtọ zikir halakọtọ ẹdiya sáwọn kan tó ń kọra wọn tó mẹ́rin wọn tó máa gbọ́ wọn ò ní kó sáà mi àwọn kan rántí ọlọ́sọ̀ wọ́n bẹ̀ ìdílé wọn dá àwọn ayé nínú ẹ̀mọ̀ ẹ̀fà ìhìn ọba rẹ̀ jáyé sáàmù yà wọ̀ الله على بنا bá ń lẹ́yìn kó ṣe gbà ń gbọ́ làárù ó sọ lọ́wọ́ ní wọ́n kó tóbi yìí lẹ́yìn ìgbà náà ètò ìbéèrè rọ ímẹ́lì mi owó tó ń gba àwọn tí ẹ lò gbogbo tí àkọ́kọ́ta tó ń rẹ tó fi rẹsẹ́. àkọ́kọ́ àwọn àfààní gbogbo àwọn rọ̀ṣúlù ọlọ́run ló tí a. wọ́n ní kílẹ̀ yẹn wọ́n ti gbọ́dọ̀ máa sọ yìí pé káyọ̀ náà ó mẹ́tẹ̀lẹ́wọ́ àfihàn. بعث الله النبيين مبشرين ومنذرين كل واحد منهم بنات وأنزل معهم الكتاب ó tún wá sọ̀kalẹ̀ pẹ̀lú wọn tìrà wọ́n ní fáyì ìzẹ̀lẹ̀ láti ráyà ẹ̀yà àárò mọ̀ pé gbogbo òdìṣẹ́ ọlọ́run ìjà wọ́n dákọ̀ yóò wọ́n dákọ̀ yóò ìtẹ́ dákọ̀ fún àgbẹ̀gbọ́ tàríta ìjìnlẹ̀ bọ́ọ̀lù sọ̀fọ́fì Ibrahim sọ̀fọ́fì Musa

Quran láàmú ẹlò àyìnbá ọmọ ńlá pẹ́pẹ́ nǹkan tí mẹ́mẹ́ ọba papọ̀ pẹ̀lú ìtì ń bẹnu Quran nìkan tọ́ba takò ti ń bẹnu Quran àárín ìlú ṣùgbọ́n àgbàgbọ́. Lókè ọ̀sán láàrin àtọ̀sídìí wọ̀n ìmọ̀ ẹ̀sìn. Tọ̀sídìí kò ní pé. Ima ní mo nígbàgbọ́ kini, kíní tẹ̀sí kò ní pé mo gbà kíní ìlòlòlò pé òdòdó ni so àgbọ̀ tó dá nínú láti ṣe tó pọ̀ kan fún ìmọ̀lẹ̀ ṣẹ̀rí àrà nínú ṣẹ̀rí àtàwọn tó ti lọ tí ó sì ní tiwa àbíjẹ́ pé ọ wà ní tiwa nínú tiwọn tí wáyé láàmú ẹ lò tó dé máa lọ so fa ìdẹ́ni àwọn afọ́ni wọ́n kó tóbi yìí wọ́n sábà ògbó tí a lò ẹ̀ ń bá kó tí a kan tí a lọ́sùn wọn àwọn ọ̀tá wa ó ti di kékeré. tó lé mi ìwé ìdílé àbọ̀ nípa ọ̀rẹ́ta èmi wáyé ìgbà ńlọrọ ìgbà nàbí ọ̀rẹ́ta kọ àwọn ìta lọ kékeré ó kù tábà tàn yìí tó tún lábílẹ̀ náà sì fún mi wọ́n kó tóbi yìí. bákan náà wọ́n ó sóde yìí kámẹ́rà kọ́rí yìí owó ti gbọ́ gbogbo àwọn kí bákan náà kọ́ wọ̀lẹ́yàwó lè lórí wáyà tẹ̀lé wọn náà ó ní ọgbọ̀n ọ̀rọ̀ ń gbọ́ ọ̀gbọ̀nà ìkàtì kótó ìbálẹ̀ kọ́ èyí wàlẹ̀ kọ́ èyí àti pípàdé ọlọ́run bá sọ̀tàn wọn tẹ̀ ọ́n. wàsọ́mẹ́lẹ̀ wọ̀lẹ́yàwó àkíl ọgbọ̀n ọjọ́ kẹrìndínlọ́ ń gbé àdìyẹ àdìsọ̀rọ̀sẹ̀ àṣẹwọ́pọ̀ ìgbà wà lọ́wọ́ wọ́n gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láti ẹ̀fẹ́ lò àwọn kọ́wọ́ tẹ̀lé o àwọn o ẹ̀ ń bá ti tako ní kékeré. wà tó mìíràn bìlọ̀kọ́dà ọ̀rí wọ̀rí o ní òótù wá nígbàgbọ́ nù kádàrà ọ̀rí yìí wọ̀ṣàǹdì yìí èyí tó dá abẹ̀lé àbí ìjọ ọ̀dá àwọn àtàlẹ́ kí ló fà á wà tó mìíràn bìlọ̀kọ́dà kò sọ yí pé wà tó wọ̀lọ̀kọ́dà àbọ̀lọ̀kọ́dà وأن تؤمن بالله وملائكته وتؤمن بكتبه ọmọ ìfìdẹ̀ ọwọ́ àdébìrì ọkọ̀ láìpọ̀ tó wá ṣe ìhádà kẹ́lẹ́mẹ̀ wọ̀túnmìnà nítorí àmìyà rẹ̀ àti pé ọwọ́ àkọ̀tìrù kí ní yẹn gbẹlẹgẹgẹ ọ̀rọ̀ kára ibi tí èèyàn ń dà lórí sẹpẹ́ ni. ìlú ti wá ṣe ìhádà kó lè mọ jẹ́ ìkẹta ló pé eléyìí sáré wa ó wá nígbàgbọ́ nínú pé ó tọ̀gbẹ́ ló fẹ́ pilẹ̀ fọ́ ló fi akọ̀sọ̀ ó tó wá níbo ló kárẹ̀ rà wàlẹ́ yìí aṣọ gbanisa wàlẹ́ yìí bílẹ̀ bí sọlá. àbí wàá ní àdá ìgboro yẹn àti tí èmi àti táàpù mẹ́rin rí hadith nínú sọ́yìn mùsùlùmí àti nítorí bí n sọ yẹn mùsùlùmí sọ̀rọ̀ tó bìlá wọ́n tún bẹ̀rẹ̀ kọ́kọ́ ìtàn ìtàn sọ yẹn tuntun wí tún mílẹ̀ yẹn àti sábà tó jà mọ́ rí hadith yẹn padà mọ́ nínú tí àwọn mùsùlùmí sọ̀rọ̀ bìlá fẹ́ kọ́ oṣù àkọ́rẹ́ rẹ̀ wá àti sábà yẹn ọ̀rọ̀ kára gan lóbi. ìbáwò kílẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ kọ́kọ́ onígbàgbọ́ kára ó ṣe ìhádà rẹ̀ ó rí fíìtì gbọ́n rírí àkọọ́lẹ̀ hadith lódìdí rírí nínú tí àwọn mùsùlùmù nítorí wọn bí sábà bí rẹ̀ òun ni ọ̀rọ̀ kára náà ṣe ìbá ti gbé àwọn kí wàá ní dáa mi láàlẹ́ àtọ́kìlẹ̀ mẹ́rin àkọ́dẹ̀ mọ̀ mùsùlùmù lẹ́nu mọ̀ mùsùlùmù ni àdẹ́fẹ̀rẹ́ àbúrúkọ ìsámà àbúrúkọ ìsámà yẹn zuhairu gbẹdọ̀lọ́kọ̀ ìgbà hàn ń kàbọ̀ àdẹ́fẹ̀rẹ́ tòdórí káhámà ìṣẹ́ يعمل يحب يعمل في مكسل بصر لو عم بصر بصر الله يعلم من رحمته بصر لو إلا هو بصر ولا كتفل أولا من تكلم في القدر قلناني كان أول من تكلم في في القناة قلنا نغرد المعبد الجهني يخلد يعمر لي بس لروا سبما تحقق لي يبي أني أنا قط قصور نبتلا على جي قلنا لي قلنا لي بس الله كم بقول لي إيه؟ لا لا لا يحيى ما عنده حديث هو معبد قلنا المعبد الجهني máa bẹ́ẹ̀dì yẹn ní sọ̀rọ̀ bàbá kílẹ̀ sọ ní sọ wípé àwọn kọ́lá rẹ̀ gbogbo nǹkan wò ló fún ní gẹ̀ẹ́sì jẹ́ kọ́lá nígbà tí nǹkan bá tẹ̀kọ́ jẹ́ lọ́dún mọ́mọ́ tí nǹkan bá tẹ̀kọ́ jẹ́ tí nǹkan bá tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ gílẹ̀ o ilẹ̀ lọ́dún tó mọ́mọ́ pé gbogbo ìgbọ̀n ìgbọ̀n wà gbúndúgbù ni so nígbà tó bá tẹ̀lẹ̀ tẹ̀ ọlọ́nà àdá abẹ́rẹ́ mọ́ ìjà ọkùnrin gbá gbogbo nǹkan wà kúrò gbogbo nǹkan sáà gbogbo ṣe gbogbo ní. ẹni tí wọ́n pariwo dáwà bá káàkiri máa bẹ́ ọjọ́ ní yìí bá sọ̀rọ̀. yáyá inú yá fẹ́ wí èmi ti lọ́rẹ̀ kẹ́ ṣùmẹ́yìn ló kọ̀ rẹ̀ jẹ́ ṣùmẹ́yìn ní abdulrahman ṣùmẹ́yìn ní abdulrahman. àwọn agbèrà ilé àti ṣùmẹ́yìn rẹ̀ yá. àwa ni sísèmi pé à ń lọ sí ọmọ àbíhájì ṣàkóbìnrin ọ̀rọ̀ wẹ̀. àwọn alẹ́lẹ̀ kúta bá sọ fún àbíhájì bọ́kọ̀bà fún gbé àpọ̀tẹ̀kẹ́ làálà kọ́nà owó sí ẹ̀ fi wá sí òǹgẹ́ pẹ̀lú kẹ́nu àwọn sọ̀hábà nàbí ká lè bá bílẹ̀ máa wà lùsẹ̀ kíni o nílùú wa ń pọ̀ ọ̀rọ̀ kọ́nà tí máa bá gbọ̀ngàn àti kò clear. asálọ̀ àwọn ọlọ́kà yahya ni ń gbọ́ ọlọ́run ó sì kẹwàá. wọ́n bá fi wáṣẹ pèjìjẹ́ pẹ̀lú sọ̀hábà kan àwọn sọ̀hábà yìí tó kó láàrin fún wà láti sẹ̀ ń lu wa táàrí lọ́wọ́ rẹ̀ sàbẹ̀wò lẹ́gbàázọ́ ọ̀rọ̀ kọ́dà ń dára lẹ́nu wa àti òkúkọ́lọ̀ sẹ̀dẹ̀ ẹ̀ ìgbà wọn nígbà tí ọlọ́wọ́ kẹwàá ní ń bá fi tó fi jẹ́ wípé àwọn mímu ka àdíyèsí sádìsì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ṣe nítorí tábìlì náà ti débẹ̀ àdédé bá a ti dábẹ́ tó wọ́n tó ní wọ́n fi gan kàtí àti àbẹ́ mọ́ nù sàbí àti bíbí gbà wọ́n ni o ní abáṣe ló bá ti gbàgbé ọmọ àlọ́ dóòtì kúrẹ́ yáyá ẹ̀sùn wọn adájú tó tọ́lẹ̀ lẹ́yìn àwọn mẹ́rin wọn fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn méjì akẹ́kọ̀ọ́ àwa mẹ́ra wa ẹnìkan tó dápọ̀ ọ̀tún rẹ̀ ẹnìkan tó sì á fi àtọ́ àbísíyà rẹ̀ adágùtù náà nítorí wípé ìdẹ́tì rẹ̀ nígbà bò ní abọ́ òsì tí a ò tó lè fún pé ẹni òun lè kọjá abọ́ ìgbà ìjà àbí àfọ́ ọ̀sán ìdílé kò sáré ìdílé mẹ́rin làwọn àkọ̀rọ̀ àbá ìyá ìyá bí kò sọ gbàgbọ́ bí mo ti ń wò wípé bóyá sọ ibù mi yóò kọ̀ sí lẹ́nu ìgbéyàwó àfẹ́rọ́ asákọ̀lá bíi lẹ́yìn ọmọ wọn láti tẹ̀lé mọ́tò ẹ̀mí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́dọ̀ ìjọba náà lẹ́wọ̀ kẹ́kọ̀ọ́ sí sọ báwọn máa mọ̀rọ̀ ìjọba jésù káàkiri àbúlẹ́bí ni wọ́n mọ̀rọ̀ ní ìfọlọ́mùbúra gbogbo ẹni tí bá ti ta ọkọ jáde kìfìrí ni wọ́n wò ni wọ́n wò kódà ìgbà máa tí òun gbọ́dọ̀ sí nǹkan sátìmí lọ ó ti kọ́kọ́ sọ fún mu kódà ló ní jẹun ọ̀rọ̀ wọ́n sí kìnìkan kẹ́mi lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ orí mọ́ sọ fún ìwọ tí mo a ń sọ fún yé kẹ́ni bá rẹ̀ lélẹ̀ àtúndẹ̀ kan bẹ́ẹ̀ pé àáfàá rẹ̀ kó sọ hukumu nǹkan fọmọ tó lẹ́gbẹ́ hukumu rẹ̀ o kó tó tó gbogbo àdáta ní kòtẹ́ yìí náà àdáta ma tó mi tó fún kọ̀ wá tẹ̀ ìyá àwọn tó ní ìdílé ẹ̀kọ́ tó máa fún ní gbọ́dọ̀ sí ẹ̀bẹ́ ìgbìlẹ̀ wọn rẹ̀ tó ní àlẹ́ àsọ́kùn fọlá àsọ́kùn táàkọ̀ rẹ̀ tó ò tí kọ̀kọ́ sọ àtàgbẹ̀ ẹ̀kọ́ lónìí sáà dájú ìdílé lẹ́nu ìkú mọ́ ìjẹ wa pa ẹ bọ̀sá ìwo tẹ wá sọ yìí ìjẹ tẹ wá ní ìrántà dẹ́gbẹ̀gbẹ̀ ọwọ́ tí umar ṣe àdìsá wa ti wẹ̀ wọ́ọ̀dà wàtú omi lẹ́gbẹ̀ẹ́ kọ́dà ìdẹ́ kọ́nà ti fi àwọn ẹgbẹ́ òsì wípé yóò padà wá ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ wípé àti lòlù wípé gbogbo nǹkan àlẹ́ amúlò gbogbo àlẹ́ mọ́rin gbùndúkú lọ́wọ́ dọ́là ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ jọ sílẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ àwọn alábàbí tó bí tí sàbẹ̀ fi wọ́n àdáta àwọn èèyàn ọwọ́ adúlọ̀ واضح خيره وشر خيره وشره ọ̀dà ni o àbí ọ̀dà mọ́sálà wa sọ pé wípé ọ̀dà ò dán nítàkìtà níta ni gbóyè ń bẹ̀ ni pé ẹ̀lò dà ó sì lè lọ́dà àkówó ọ̀dà tó dáńtà mọ́ nítorí wípé wàṣàfù lẹ́yìn sàyẹ̀lẹ̀ yìí nínú ọ̀dọ́ àdàbí yìí wàṣàfù lẹ́yìn sàyẹ̀lẹ̀ ìwọ ọlọ́run aburú kò sí lọ́tọ̀ọ́ kò sí èfi sẹ lọ́dọ̀ o kò sàbúrò nínú nǹkan tó bá ti gbó tó bá ti kí ni o ṣe àdáyé bó dájú wá sí oní ìṣòro wà sọ́dọ̀ ìdàkọ́ ìyàwó ṣàlùsí nígbà ní àwọn fẹ́ẹ́ di àwọn kírísítẹ́nì tàbí ọ̀ṣọ́ báwọn lọ́wọ́n fi tẹ̀sán pé gbogbo tó lọ́wọ́ bá ti dára fáìlì àwọn afáàní méjì aláàbò nìyẹn kọ́dà látara sọ́ńbẹ̀yẹ̀ bí gbogbo tó lọ bá tilẹ̀ láti. ọkọ̀ gbẹ́mẹ̀ nìkan nàám dandan ẹnìkan ti kiri kan nàám dandan. ṣùgbọ́n bí nísìmẹ́tẹ̀ mọ̀kúndó tá a bá wá fẹ́ wò sí tí kìí ẹgbẹ́ wá bá ẹni tó fẹlẹ̀ sí olófin pín méjì pé ó lè jẹ dáadáa àbí àìdá lọ́dún ẹ̀ tó fẹlẹ̀ sí. Ewu wo ìtàn tásọ̀sọ̀ ka káàdì nípa musa fada lọ́kì ọlọ́run àwọn sí gbà àyíká kákà mú kápẹ́rẹ́ mẹ́ nígbà tí ó di pé ọkùnrin rí ọkọ̀ ojú omi tuntun kí ló ṣe fún ọgbàjẹ́ kí ni ìwé àwọn ọmọ ní ṣé kí ni wàhálà kí omi ṣe fún wọ́n sọ pé lójú àwọn ọmọ tí wọ́n lọ pẹ̀lú omi kí ló ṣe kí ni dá kí ni ilé ṣẹ́rù ló ṣe. ṣùgbọ́n àti ìpàdé sọ ìkíni nǹkan èrò náà ló fẹ́ fa ìdá gbogbo tó bá ṣẹlẹ̀ báyìí tó kọ́mọ̀ ọlọ́run àfẹ́ èrò ni. ṣùgbọ́n bí ní síbẹ̀tì ilẹ̀ màkàdúwò táwọn bá wù sọ́dún ẹ̀ tó ṣẹlẹ̀ sí yóò máa ẹ̀dẹ́ ọkọ̀ irú tàbí ṣáwó. ìyẹn ò wà nínú yẹn sí kádàrà gbọ́yé o tí ìgbàgbọ́ wà tẹ̀sí yẹn tí wà gbọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí lẹ́wọ̀n kára ni ara bìnnẹ́sìgbà bí ilé ó lè yàwó ẹ̀rọ ìdí ṣáà èèyàn sọ one thousand naira lọ bàbá ẹ̀. ṣàrùbù ni ṣùgbọ́n ọ̀rọ̀ kan àbájọ wà nípa tó wẹ̀ ẹ̀rù náà lẹ nítorí fẹ́ sí mi o tó fẹ́ mo jáde gbẹ. ọ̀yẹ́rì ìwọ̀ṣàrò rèé ọlọ́run bá àti sọ pé a ah, títí pé wọn adẹ́gbà àwọn àfa àmọ́ sọ pé èyí sọ pé ẹ ọlọ́run mi lọ wọ àbúlọ́gbọ́já lé ṣùgbọ́n ọlọ́run mi bá wọn lé so wọ́n mọ̀ sọ bá bẹ́ẹ̀ wọn àwọn kan náà tẹ̀lé ìṣẹ̀mọ́ so ẹni mẹ́sàn án pé ọlọ́run ti mú mú àbẹ́jà tẹ̀lé ìṣẹ̀mọ́ so àbẹ́ àrí ọlọ́run mú abúlé àyẹ̀jálè náà ọlọ́run kan شارع كلهم كاتين دماء انا اريد نعم خيره وشره قدر تواصل كان ما راتب القدر يكمل من القدر واحد alákọ̀ọ́kọ́ òun náà ni àlẹ́mù ẹlẹ́ẹ̀kejì alìkìtàbà ẹlẹ́ẹ̀kẹta alìmọ̀ṣíà ẹlẹ́ẹ̀kẹrin alìkọ́lùkù alẹ́ẹ̀lìmù alìkìtàbà alìmọ̀ṣíà alìkọ́lùkù alẹ́ẹ̀lìmù alìkìtàbà alìmọ̀ṣíà alìkọ́lùkù oye kó hàkà hàbánu kọ́dà wọn náà alẹ́ẹ̀lìmù lọ ọlọ́run ti kọ́ mọ gbogbo gbogbo inú wà lọ́rìn tí ìbá bá ní ẹjọ́ yóò lọ́wọ́ tí ìbá fẹ́ ṣe èyí láti fi gbọ́ ìmọ̀ ọlọ́run ní kọ́lá àgùnmáṣe kí ni o máa kọ gbogbo nǹkan. àwọn àwọn ọmọ mẹ́jọ dàrú alẹ́ ẹ̀yìnmù ti wà sàbí kan ìmọ̀ tí kókó wà ọlọ́run náà kò sí ìgbà ló kọ́ lẹ̀ ọlọ́run kan láti gbogbo ẹ̀. lẹ́yìn ìjà náà sọ́lá rẹ̀ kìtàbà wà tẹ̀lé ọ̀yà kọ́lá àgùnmáṣe kí ni o wakọ wakọ wakọ bẹẹ wakọ bẹẹ wakọ bẹẹ wakọ bẹẹ nínú mọlọmọ sàárà lẹ́yìn ìgbà náà àlùmọ̀ṣí àwọ̀ àtẹ̀lẹ̀ fífẹ́ bẹ́ẹ̀ pé ìdí ń bẹ̀rẹ̀ àkọlẹ̀ ọmọ wa dùkẹ́ mi o mo tó fẹ́ lẹ́yìn ìgbà àkọlẹ̀ ó wá sẹ́yìn pé kì ó yá kọlọmọsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọlọmọsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọlọmọsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́ lásìkò bẹ́ẹ̀ káwọn fọjú kò yá kó mú sẹ́ ní èsì kọlùkù ní èsì lọ kọlùkù kọ́dà tó ti wà ní ṣé ọkùnrin bá wọn nígbó ní ìṣẹ̀lẹ̀ ilé kọ́ lókù so ọ̀rọ̀ tí mo kílẹ̀ o kọ́dá ròyìn ṣé kọ́dá ròyìn àbí èyí àbí ìdíwọ́ ló tọ̀wọ̀ àbí nǹkan sọ́nà mi kọ́rin ẹ̀gbẹ́ mi láyé ló kọ́dá kọ́dá àdúrà ní kò lè yí kọ́dá àfi àdúrà àti tó mí náà fún ọ báwo ó lè jẹ́ ọlọ́run lè jẹ́ nàìjíríà ọlọ́run lè jẹ́ ṣùgbọ́n tó dáhùn mẹ́ka lè jẹ́ ẹ̀yà lè kò lè gbé àwọn nǹkan gbogbo ẹ̀ tó bá wọn mẹ́ka lè tó bọ́ ọlọ́run wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè kéde tó lè gbà fún àwọn ti mọ ọlọ́run lọ́sùn ha wà tó wọlé kọ́lá kẹ́lẹ́ ṣe bàbá yìí ẹ̀hẹ́ náà ó dó náà parí. قال أخبرني عن الوضع عن الإحسان wọ́n sọ̀rọ̀ àkọ́dà tó fún mi nílò nípa ẹni tí ń jẹ́ ìṣàánù dáadáa tó ń sọ ẹlọ́wọ̀n bá ní kí ni ìṣàánù ó lọ́dà àǹtá abúlé lọ ní ìwé ìtàbúrà àǹtá ṣàrọ̀ àǹtá lọ kọ́ ọmọ ayọ̀ ọlọ́ òwe ni àǹtá abúlé kọ́ ọmọ ẹ̀ṣẹ̀ ọlọ́wọ̀n bá ka ẹni kàtàrà gẹ́gẹ́ bí ẹni pé wo báyìí. fa ìlànà tẹ́kùn tí wo ọ̀bá ti rí fa iná hu yàrá ọlọ́run ọba náà máa ń léwọ̀ ìyẹn ni wípé tọ́ ọba fẹ́ ṣe ọlọ́run ọba sọ gbogbo tó bá ṣe máa ń fi ọlọ́run ọdún báyìí dáadáa ni nítorí pé owó tí ọgá mọ̀ pé ah, ṣe bá bá orí dáadáa ni àwọn àǹfààní tó wá lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà náà mo ní bó ṣe ń béèrè yẹn bó ṣe wá nípa tó bó ṣe láti lẹ́sàwọ̀ ló ti bẹ̀rẹ̀ ìsìláàmù ó kéré sí ìmẹ́rin ìmẹ́rin kéré sí ìsìláàmù téèyàn bá jẹ́ mọ́ṣẹ́ ojú mọ́ṣẹ́ lọ. مؤمن مسلم ام بعد الاسلام مسلم ام بعد ايمان مؤمن ام بعد الاحسان محسن محسن يو ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه من نور رشد محسن تعمل كيو تعبد بنا Hmm. téèyàn máa ṣe nǹkan náà kọ́lá ní sábẹ́ ìgbéyàwó ọ̀gọ̀ àwọn kò bóyá ọdún dáwà ó ti gbẹ̀rù wípé mùsùlùmí àti ìfẹ́ o ṣùgbọ́n kí ṣèbọn tó bá débi wípé alóòlà ti gẹ́gẹ́ fáàrí gẹ́gẹ́ fáwọn olóòkẹ́ kọ́lá àbáyé wò kí pẹ́sẹ̀ ìbájókòó téèyàn bá ti lè kọjá pé tọ́mọ́ nípa wá má ti gbẹ́sẹ̀ bí òṣèlú ní ṣẹ́kì o téèyàn bá lè máa kírun ọ̀yẹ̀ gan ní kì í bí ẹni pé ọlọ́run jókòó sí ẹ̀ báwọn àti ti táyì ìsàmù kò kò sí àpò so mọ́ọ̀sì ní ọ̀gá ju ọ̀gá ju bí wọ́n sọ fún bẹ́ẹ̀ nìyàwó ọlọ́run yá wà náà mọ̀ ní ọkùnrin ìbéèrè náà ẹ̀mí sàmùsọ̀ ọ̀dà àpẹẹrẹ mi sáà ọ̀dà ọwọ́ fún mi lérò nípa àsáà ọjọ́ ọ̀kan àsìkò yẹn ẹ̀mí sàmùsọ̀ ni mọ̀lẹ́mẹ̀sùlù àníhà bí i àlámẹ̀ nínú àsáà lẹ́yìn àtúmọ̀sílẹ̀ náà jù ìtumọ̀ wípé ẹni tí wọ́n ń bi léèrè nípa ọ̀rẹ́ èmi amsterdam yẹn kìí ṣe wípé mo nímọ̀ ju nípa ọ̀rẹ́ ju ẹni tí ń béèrè rẹ̀ lọ yàní ilmi wa ilmu kàféèhì àwọn ìmọ̀ èmi àti ẹlẹ́ dọ́gbandọ́gba ni ìyẹn nígbà táyé ọ̀pọ̀ rẹ ìwọ náà mà ọlọ́run ọlọ́run nínú wọ́tàbúrà bọ́dọ̀ sáà gbé tó mìíràn yẹn àwárí nínú wọ́tàbúrà sáà sọ fún wípé à iyún ìmọ̀ nínú àwọn kọ̀kọ̀ tó lọ́wọ́ pamọ́ sí ọ̀rọ̀ ìrìn àmì ìwà káàáyé àtúntò mọ́nù nínú ìwọ́ra ìdánwò nínú ìgbà ìwára àti àbúrà àmìsànkáyà ìmọ̀ nínú wọ́tàbúrà àbúrà ṣùgbọ́n bí ó sọ àwọn àṣírọ́pù àwọn sáyẹ́ǹsì rẹ̀ fọ́ ọ̀wà fún mi ní àgbélé àmàrà ọ̀sẹ̀ ha mo rò nípa àwọn sáyẹ́ǹsì rẹ̀ ọ̀yà àǹkálẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó lẹ́nu kí ló wá wí àǹtà wa ni àìsàlẹ̀lẹ̀ amọ̀sọ̀rọ̀ bá àjàhárá òun náà ni pé kí ẹrú bèrè kọ́ máa olówó rẹ̀ nígbà àbí àìsàlẹ̀lẹ̀ amọ̀sọ̀rọ̀ bá a wọ́n tẹ̀ fún rẹ̀ bẹ̀rẹ̀ àìsàlẹ̀lẹ̀ amọ̀sọ̀rọ̀ bá a bá àfàràfọ́ ọ̀dẹ̀ tí bìtì nǹkan tàbí ìtàn gbọ́dọ̀ rẹ̀ kí ẹ̀rọ máa bí olówó rẹ̀. wà á táwọn ọ̀fáàtà ọ̀rọ̀ ọ̀tà àlẹ́ta rẹ̀ á wíṣà tọ̀gbọ̀n lọ́fẹ̀ dìnyẹn àmìsà ni àdínkù tó wá rí àlẹ́fọ̀fáàtà ni àwọn tí ì wọ bàtà àlẹ́ ọ̀rọ̀ ọ̀tà àwọn tí ẹ máa wà wò àlẹ́ àlẹ́ta àwọn tí wọ́n jẹ́ aláìní òfáàtà òrọ́dà àti àálà rìhàn àwọn tí ó ń jẹ́ pé wọ́n kàn máa dára kiri ìtọ́nà tí mẹ́rin gbogbo ìròyìn ni pé àwọn olùsí àwọn oníjẹ́ àwọn oníjẹ́ apẹ́ wọn èrò lásán dédé pé wọ́n wọ̀ wọn èdè bàbá gan olùsí jẹ́ iṣẹ́ ìwọ́n mi kan fáwọn ìlànà jẹ káàkiri kọ àpẹẹrẹ tó fi wá mí pé aṣèdígbéyàwó ni wípé àtọ̀tọ̀ wà ló ń tẹ̀sẹ̀ jìyà àwọn tí wọn ò lọ́sùn sí báwọn àwọn èèyàn tó báwọn kọ wá rí pé ìfẹ́fẹ́ wà ìjíbìrì àwọn ìrẹ́ tí wọn rí ṣe kó di pé àwọn náà bá di olówó tí wọ́n mọ̀ kọ́ ilé ńlá ńlá dé pé wọ́n tún mọ̀ fún ilé ńlá yẹ̀gẹ́ lára wọn nípa bí ó ṣe ga tó àti bí ó ṣe rẹwà sí ìlú tá a bá fún àwọn àǹfààní júmùlà yẹn tó mì ní wípé ní àsìkò àsìkò sísá àbàdìdé nǹkan ó change. adájọ́ àmọ́ bàbá ta ẹ̀rọ àpá ó tún ìtumọ̀ ní wípé jẹ̀mọ́ o tí èèyàn bá ẹnìkan ní ìṣòro ní ẹrú bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹrú bẹ̀rẹ̀ wá bí fún olówó ọpẹ́ rẹ̀ tí ó bá kú kí ló ṣẹlẹ̀ sí ọmọ yẹn yóò jòkó tó bá jẹ́ gbọ́dọ̀ tán tún ní abẹ́rẹ́yà abẹ́rẹ́yà wá. ọmọ náà ní ìyá ó gbé ẹrù ọ̀la rẹ̀ ní. àyè tẹ̀lé ìdàlẹ̀ amẹ́tù dáadáa kò kílẹ̀ àwọn kìtù sọ àwọn afáàkàn ní ṣùgbọ́n rẹ̀ ní. ipe yín yóò bá tẹ̀lé báwọn tẹ́gbẹ́ yá ìgbé ilé ìdílé mi ìyá rẹ̀ lẹ́dùn ṣùgbọ́n wọ́n bí torí pé ń wà àgbà òun àdégbé ojoogun bàbá rẹ̀ ẹ̀rú wọ́n ti kó ẹ̀rú rẹ̀ ó wá di olówó ẹ̀rú bí wà bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ẹ̀rú òbẹ̀rẹ̀ wọ̀ láwọn àwọn àfa àtẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn kẹlẹ́ra ẹ̀sì làǹdà ọ̀gbà àtàhà òun náà ní wípé kó jẹ́ wípé àwọn tí wọn tí wọn ò jáṣọ láṣọsí nínú rẹ̀ ní èèyàn kí ẹ máa bí ẹni tí ó padà máa di rólà bíi tó jẹ́ kó ní ọ̀pọ̀ ẹ̀wà mọ́ ẹgbọ́n kàtà ìjà ẹ̀wà ta ló dúgbò lọ́kì sábà ìyá rẹ̀ àwọn ìyàgbó lọ́kì. ní èsè tẹ̀lẹ́dà náà mọ̀ ọ̀bá tà á àbí tẹ̀lẹ́dà rẹ̀. ìyàwó lọ́kì. <laughs> أن تنزله رباتها على كل كتب من بين أربع أبيونا أربع كيجز بين أجيب على كتو يبيرني بين نادي ألايني àwọn tẹ́lẹ̀ náà jẹ́ ìdókòwò náà tó nígbàdùn láwo kí wọ́n wá lọ lè kọ́ ilé ẹ̀tọ́ ìbílẹ̀ yẹn tí wọ́n lọ kọ́ ilé gbọ́dọ̀ rẹ̀ ní gíga tí wọ́n fún ọ fi yẹn rẹ̀ tí wọ́n fún ọ jọ sàgbẹ́ àti yẹn wa ìjọba sọ̀rọ̀ ní oṣù àwọn tẹ́lẹ̀ tó fi yí tẹ́ kó bẹ́ẹ̀ mélòó ni wọ́n ló dé rẹ̀ nù wọn ìwà tàbí ẹgbẹ́ rẹ̀ tẹ́ta sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sì jẹ́mọ́ pé ó mọ̀ fẹ́ẹ́ tàbí láwùjọ pé à ilé iṣẹ́ tọ́lá gbọ́dá vice onídàblo onímọ̀ ọ́pùlò oníríkàpùlò tẹ́tà mímu gbogbo ó tẹ́jì àbísà mi àṣọrọ́tò ìlú. àwọn àfọ àwọn àrùn ṣé wọ́n aṣọ́tò sáà nípa wo ọkọ̀ àdìkà sọ ìyẹn nítorí wípé ìyẹn ilé nǹkan tí ó kẹ́ ìyíbìrì yẹn lábẹ́ta lábẹ́ta mú bẹ́ẹ̀ tó ti báwọ̀ ọkùnrin bó ṣe wá gbólé fàmù dọ́là kan ọba dìde ọba lọ. nínú wá ti àbẹ́rẹ́ àtúntàlá gbókùnrin yẹn ti lọ tó tó pààrọ̀ ìgbàdo lọ ọ̀pẹ́ òun ṣẹlẹ̀ ní ẹ̀yìn rọ́jò rọ́jò àlẹ́ yẹn ọkùnrin tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́tà ó ń sọ ẹ ẹ̀rẹ́ bá wá wọ́n wá lé lọ kí èsì sí pàtó dìde sáà bẹ̀rẹ̀ bá wá o wọ́n wà á rí mọ́ kò kílíà èèyàn wá kọ́ ìlú ìsìn ó já ní òbúrẹ́ bẹ̀rẹ̀ ọwọ́ àti dèkè fún ìsìn ẹni òbúrẹ́ ní ìsìn dáa ó jẹ́dà ẹ bá wà ọ̀bẹ̀ lọ́fẹ̀ẹ́ gbà àwa sáré dé lọ àdé sí i ó kí ilé ìsìn wọn ò àrímọ́ ànábí àrímọ́ o ẹ̀tọ́ wá béèrè béèrè àrímọ́ ni wáyé àbúrò rẹ̀ bóṣe jẹ́ àmìwọ́n ju àlẹ́ yìí àrọ́jù ẹ máa fọkàn máa fọkàn nípa nínú wá àtẹlẹ fàǹdọ́là bóṣe lè lọ́ba lọ. fàlàbí sùnmọ̀ ní jẹ́ umar ní bí ìfàjìbí ṣe tó ìwà àti ìdìdé sí mi ṣùgbọ́n àròjúbà mọ́ àtọ̀dọ̀ ìtumọ̀ ní pé fàlàbí sùnmọ̀ ní jẹ́ àwọn àpá àkàn kìí ṣubú ẹ̀dà ń ṣàǹdì ọmọ òun lẹ́rìí bẹ́ẹ̀ wọn ni kódà àwọn kẹ́ńtẹ́ méjì àwọn kẹ́ńtẹ́ mẹ́ta táà agbó òun ẹ̀ wù yí pé a lè padà bí mọ́rùn ní táà lẹ́yìn sílẹ̀ gẹ̀ẹ́sẹ̀ ní dọ́kọ̀ yìí. fọdà bí sùn lẹ́yìn ẹ̀rẹ́ èmi sáà tún lò ìṣẹ̀lẹ̀ ayé lọ fún àsùn díẹ̀ tó tó bá nígbà yìí yẹ bọ̀dọ̀ ọ̀ma sọ tí tí tí àbí ibrahim àjàmbá ìdẹ́jọ́ fọ̀rọ̀ lọ́dún mọ́yá fa àjòrò ní màlíyà yá àjìbè sí mi fún àsìkò tó tó falabisu màlíyà yẹn tó bá tún sí wípé ọ̀rẹ́ mi wà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ní hàn yẹn kí n tó màlíyà. falabisu màlíyà mo sì ń lo àsìkò díẹ̀ tó lẹ́ta lẹ́mẹ́rin tó bá wọ̀ so bẹ́ẹ̀ wàá ní yẹ abisalam wàá ní yà umar ìrẹ umaru ẹ̀yà lọ́kùn mi sí atọ́nẹ́ni mẹ́rin sáàyìn ìdọ́bọ̀ ìjẹ́ ọmọ ẹgbẹ́ wa béèrè béèrè kẹ́ńtà pẹ̀lú ọmọ béèrè rẹ mẹ́ni àtà ìlú ẹgbẹ́ wa béèrè kí ni tó bínú tìwé àbúrò rà sàlùú ní ẹ̀bẹ̀rẹ̀ béèrè olùkàdúrà àtẹ́jẹ̀lì mẹ́tẹ̀sàlẹ̀ sọ ọmọrin tí ó lè béèrè o mọ̀rọ̀ ní kótó aláhù wà rọ̀sọ́lùwù ààrẹ wọ́n tún tẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ bóyá ó kílẹ̀ torí gbàgbẹ́ tí ọwọ́ abẹ́rẹ́ tó ń sọ lọ́wọ́ wá wà kí ló bọ̀ ọ́ jìbìrìlù àtàkùn yóò alìmọ̀kùn yóò alìmọ̀kùn dínàkùn jibril yẹn ọ wá yín ni láti wá fi ẹ̀sẹ̀ yín sí gíní o ní ẹ̀sẹ̀ mi wọ̀n láti wá fi ẹ̀sẹ̀ yín mọ̀yìn àwọn ìbẹ̀ tí dáhùn ti pàdé àbí àwọn àṣàlẹ̀ sùn ní báyìí wípé jibril wá bẹ̀rẹ̀ sẹ́yìn sọ́lá abẹ́kọ̀ọ́ àwọn ọmọ wọn ẹ̀ta ní ọkùnrin kan lọ́dọ̀ àwọn sábà kejì àdúgbò yìí gbogbo àwọn sọ̀hábà jẹ́ sí ìbẹ́ni jókòó yẹ ara ìgbé ìfẹ́ mọ́ nìkan a sì tún wọ́n ní ìkáyà tó jẹ́ ìmọ̀ tí sẹ́gbẹ́ abẹ́ jáwọ́ra méjì ọlọ́gbẹ̀dá nìkan sọ káàkiri ní ìṣe umar rọ́bìnà àrí òun rí asọ̀rọ̀ jìbìrì lọ́wọ́ báyìí àárọ̀ àbí wa ni àtàkùn ọwọ́ abàyè yóò àlékún dínà kún ọ́fì ẹ̀sẹ̀ yìí mọ̀ yìí mọ̀álìmù àti ìfẹ́ ọkùnrin àbí mọ̀álìmù kọ mọ̀álìmù gbogbo tó lè tó bá bẹ̀rẹ̀ ìwéèrè tó fi ń sáwọn fàárín sáwọn rẹ̀ yòókù mọ̀álìmù lòun náà kò clear jíbi lẹ́ẹ̀ pamọ́lẹ̀ kan mọ̀álìmù hmm. ni òun náà báyìí yọ ọmọ ẹ ní ajírù fóònù àlùmọ́ àwọn èèyàn nìkan bí ọ̀sùn lè àwọn sọ̀rọ̀ ọkùnrin àti ìdìbò ṣùgbọ́n awáyé mọ̀gẹ́ antoni ti ibùdó yìí sọ̀rọ̀ abúlébìrì abdul lóbi ìlú àlùbọ̀ bàbá rẹ̀ abdul ọ̀nà abúlébìrì abdul lọ́gbọ́n àti ọjọ́ kẹ kàlọ́rọ́ dẹ́wọ̀ abdulba kàlọ́rọ́ abdulẹ́sẹ̀ abdul abdul bá rẹ̀ rẹ̀ abdulẹ́sẹ̀ abdul sọ̀rọ̀ àmì bí fi hajj ẹ̀sìn fòwọ́dà yìí làwọn ọ̀rọ̀ tẹ̀ wọ́n tẹ̀ náà bá ti dé rẹ̀ ọgbà ọkùnrin kan láti sọ̀rọ̀ ọkùnrin láti sọ̀rọ̀ látàrí adágù ọkọ̀ faralé báàlú amúsàlù tá amúsàlù ṣùgbọ́n ẹ̀ lè jíṣẹ́ fọ́ǹdì nígbà àjọyọ̀dọ̀ amúsàlù àbá ṣùkọ̀rọ̀ yàrá rẹ̀ amúsàlù ilẹ̀ ìdè ha rà ọmọ ìdè rẹ̀ mọ́ra ṣọlẹ́ pé kódà onígbà tó wọlé tó wọ fèrè sẹni pé ó ń bá àlejò kúrò tó lọ́dọ̀ rẹ̀ àìsàn wọn wá sọ fún àgbàsù ìgbé a ìmọ̀lánu ọkùnrin tí ọmọ rẹ̀ lẹ́yìn ìbádọ́dọ̀ mi yẹ jìbìrìlù ni yẹ o àlejò tí mo nílẹ̀ ẹ̀ka jìbìrìlù ni o ọmọ rẹ̀ zèrè fọwọ́n lọ lọ́wọ́ àmọ́ ẹgbọ́n yẹn ṣe ọmọ rẹ̀ kò ní kó láyé àdìsọ́lọ́wọ́ bọ̀ ojú rẹ̀ ṣùgbọ́n o sísọ́rọ́ ti jìbìrì jìbìrì rọ́jù ló pẹ̀lú ọ̀wáyà mo rí ọkùnrin kan afẹ́ líkì ẹ̀mí yìí pé kí làwọn bàbẹ́rẹ́ bì bóòlù ti wá ẹnìkan ló lọ dára nàbí tí o tẹ̀sí ogun tọ́kẹ̀ lọ gbà á ti sọ ọlọ́run lójú balẹ̀ o ilé ìjíṣẹ́ kẹfà fẹ́ wà tẹ̀sí ojú òní ọ̀fọ̀ o ṣùgbọ́n ọlọ́wọ́ ara àwọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú mọ̀ owó ní ìmọ̀ tí ó pọ̀ tí táàbù bí sọ lẹ́nu yẹn láti padà rí pé ojú ọ̀gbẹ́ bá padà fọ̀kọ́ tó kó lẹ́yìn ojú ọ̀gbẹ́ àti gbẹ́rẹ́ ojú yẹn padà fọ̀kọ́ tó kó lẹ́yìn ìgbẹ́ náà ló ṣe di pé ó fẹ́ sọ pé ìyá àkùnrin láàrùn mẹ́rin àrìnláyà ọ̀rọ̀ ọ̀gbà يأخذ الله من يأخذ الله من عيني نورهما عيني نورهما ففي لساني وقلبي ففي لساني وقلبي منهما نور كان شيئا أتتبعه وإن أحسن شيء أن تظهره صبرا صبرا ìpàwọ́ yẹn ló wà kọ́ lẹ́gbẹ̀ẹ́ àgbà jù lóòdì fún ìfowó àwọn fèsì fún ẹgbẹ́ ìyá òde láhùnmí àyìnlá yíyà lọ lọ́hùnmá. ìyá òde láhùnmí àyìnlá yíyà lọ́hùnmá. ọlọ́run bá tiẹ̀ sọ pé òun gba ìmọ̀lẹ́ ojú méjèèjì tó bá gbà lónìí tí ò rí wọn mọ́ fàfúrú lè sáà ní wàkọ́lbí mẹ́jọ Ọ̀sìn ilé tó bí sábà bí ojú fà bẹ́ẹ̀ ní àgbáàzì ni owó Jibril ni níjọ́ tí ọba yẹn ṣe wàlẹ̀sìkáyà insha Allah sáàbì tẹ̀tún kí ló wà fún tẹ́tù gbọ́ àwọn sàhábà tí wàá ń bẹ nígbà àádọ́rùn ilé tó dùn fún abọ́ owó sẹ́ẹ̀kì yẹn ìta fẹ́ ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ní wípé tí mọ̀lẹ́yìká bá wá bánàbí sọ́sọ́lá ní ayé àrọ́jù ní bí àwòrẹ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala alatọba wúlò lè dà màláyíká tó wọlé wá báwọn ọmọ òtí wọn wà mẹbẹrẹ àgùnkàn wà mẹ ànábì ọlọ́run ò fi pé ọwọ́ wa wa ni ọfẹ́ mọ̀mọ́ gbogbo ni sàlú ní abẹ́nà àbáàtì lórí òun tiẹ̀ àtẹ̀bí àti Jibril jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àbá àtọmọ ẹ̀kí ń lọ ni kẹsíkọ́ Jibril wá kó wa lẹ́sìn abẹ́nà àbáàtì ó ṣèèṣì rìn sàtìkò ni kìí ti kó wá parí ní ó déètì ní àkókò ọwọ́ abánàbí ní ayé abánàbí náà ìgbà tó lọ ooo àpá ọmọdé kí ó lọ kò sí abúlé mẹ ọmọdé kí ó lọ dé béèrè àáfà rẹ wọn bẹ lọ́dọ̀ àáfà rẹ náà kí ó lọ ọmọ ilé kí ó àáfà rẹ kí lọ bá wà pọ̀tẹ̀ bá wọn bẹ̀. ọwọ́ àrílẹ̀rí tí àti sẹ́kù á sáàtù náà ní tó ti bá bì yẹn pé àárín èmi mi ojú lẹ́ẹ̀kejì ni wípé ọlọ́run mọ̀ọ́mọ́ fi ṣe ìmọ̀fà yìí ni wípé mọ̀nà ṣe ń tẹ́lẹ̀ kó rí lọ́júlù lọ́wọ́ abánàbí yẹn tọ́bọ́ wá rí ní rírí ìbọ́lọ̀ ti dáadọ́ ìbúrú sí mi yẹn sí sunday tọ́bọ́ wá rí ìbúrú ìbọ́lọ̀ ti dáńkọ́ ojú ẹ̀ lọ fọ́ ńgbà tó ń rí ní ọwọ́ dára lọ́jọ́ ẹ ń bá wá àwọn iṣẹ́ òwò àpapọ̀ àwọn orí mọ̀lẹ́ka ní bóò rẹ̀ ti rí tàbíre tó rí mọ̀lẹ́ka ní ayé àlọ́jọ́ lọ́dọ̀ amsterdam àdébísí sọ pé sábàbí ojú fífọ́ rẹ̀ náà rí ibi ojú lọ́dọ̀ àpò eléyìí ni ẹ̀kọ́ tá a sọ́bẹ̀ náà fún lẹ́yìn fáwọn yìí pé ní tó bá lọ́rọ̀ lè dára tí yóò rẹ̀ káàkiri wá dáwọ́ rẹ̀ yẹn aláàs kò sábúrú mbẹ tó wá kọ́ anẹ́sẹ̀ wa gẹ́gẹ́ bí jìbìrì sí wa kọ́ àwọn àmì ní ẹ̀sẹ̀ wọn bì nípa nípa wọlé iṣẹ́ ìdáná jìbìrì lòsì imú wá ìwà gbogbo sọ́sà inú hadithi ìwà ìlú minallah ààrẹ sọlá muhammad wà ìlú sáfùrù wà ìlú